فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي يتوقف الله أشيء الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين annabi tí allah subhanahu wa ta'ala gbèdì ní kó máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbánláyé asọ́látù wa ta ṣe gbọmọ bá wára ilé annabi àti àwọn sahaba àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ìsìn yóò fi máa di ẹjọ́ gbẹ́ndẹ̀ alqiyama lẹ́yìn náà آه، مكياوه اللي دار التوحيد لتحقيق القران والدراسات العربيه والاسلاميه تا جاء اولوكا لايتشي عند لابيري اتو بوبليك اندكشن اها بتمويل الحاج زكريا abu muhammad ọlọ́mọta bá wa san wọ́n lẹ́sàn lóore àwọn ni wọ́n jẹ́ tí wọ́n dúó lórí tó bí ìzìnlá kọ́lọ́ túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ o ìrìn tí bá ń jẹ́ bùkátà tí ó fa kọ́bọ̀ àwọn rò pé kọ́lọ́

àti àwọn tí wọ́n tẹ́gbọ́rù ipò tá a fi ròyìn wọn yìí wá kí gbogbo àwọn tààjọ ń bẹ níkàlẹ́yà yìí àwọn bàbá wa tí wọ́n jẹ́ alfa láwùjọ tààwà yìí náà tí wọ́n sì jẹ́ àdáìyà nínú àwọn dọ̀áàtì àwọn náà ni àwọn sheikh Abdulghani ọlọ́jẹ́ جزاكم الله خيرا وزاد النفع بعلمكم وعمركم وجزاكم الله خيرا àtúnwá bùnrin náà lẹ́bùn ńlá kan lánàá ẹ̀bùn ńlá ni o ká ní mo fẹ́ wá dáná lọ ni ni à ń gbélé dáná wọ́n ti gbélé lọ́wọ́ nǹkan máa lọlé àná ni kí sì kó ó sì yọ̀ǹdọ́ mọ́mọ́ lọ àmọ́ àwa dáná lé ọlọ́mọdé àwárá àtàwọn lẹ́sìn lọ àìwá bá mọ́ òmìnirìmọ́ lọ́nà ìbàdàn tí ń yà bì kan òmìnirìmọ́ dáná ń bẹ̀ náà wò mo sì lè mọ́ bí dáná kàmọ́ lọ rí pé jẹ́lé jazakumullahu khairan wa ahsana Allahu àwọn bàbá wa tí wọ́n wá jòkó tì wọ́n kí àwọn náà púpọ̀ èmi ni ó jẹ́lẹ̀ kejì tí mo bá wọn lápàá ní táwọn náà mo kílẹ̀ kan ah, alhamdulillah ah, èmi wá fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ti kòròdún sọ̀rọ̀ wọn ní èmi ò wá mọ̀ pé Ah, àwọn náà níbẹ̀ àwọn níbí àpọlọ́wọ́ ah, bá sẹ́yìnlẹ̀ sọ̀rọ̀ àdúgbọ́lọ́dọ̀ ah, ọlọ́run àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run kínú súnà yìí nàlá tí ráwọn tán dúró báyìí alhamdulillah ilẹ̀ ìlú ẹ̀gbá ti di ìtẹ́sí musa alhaj bí a bá dé mọ́sídù àwọn oníkùnrùdú inú èyí ó sì máa dùn ní a ti mọ́sálásí sì wá tó báyìí kí wá sí wà sí fàná sí ilẹ̀ ó wá já tó tí wọ́n máa sí ilẹ̀ ní kí ẹjá mọ́ sí àlàáfíà tó lù wá sí ẹjá ma sí kìtàbù tawhid muhammad ibn abdul wahab àwọn alfáà wa tí wọ́n wá tún mójú tó bẹ́ẹ̀ sheikh mikael àṣíní ọ̀tẹ̀ mi náà wá jẹ́ darul falah táà mọ́ ń gùn wọ́n báyìí ní ìwájú àwọn adúkọ́ lọ́dọ̀ ọlọ́run níjọ́ náà lọ́run níbi kan sọ lárúbáwá láti mọ́ ń wò wọ́n àmọ́lé ni a ti wọ́n wò wọ́n náà nínú súnnà jẹ́rí bó tọ́pẹ́ alhamdulillah ọlọ́mọta Eh, mo sì kí àwọn àlùfáà wa dáadáa àwọn ọmọ sábà pàmí lẹ́nu kan wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ní fáwọn èèyàn ó ní ah, ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ń gbò ọ̀rẹ́ tọ́lọ́rẹ́ tí a jẹ́ eh, ṣẹ̀mọ̀ pé àwọn kan níta wá dúró púpọ̀ ọlọ́mọsàbà wa tí wọ́n lẹ́sọ̀ lórí aláìpọ̀ àfáà ni wọ́n tẹ́ sí wa mo lọ́dún gbọ́dún tí kọ́kọ́ mọ̀ wọ́n bí a mú parí sánáwì mo wá wà lọ ní lọ́dún náà mo lọ́dún tí kọ́kọ́ mọ̀ wọ́n àsìkò tí mo wá àwọn tí ń já àfá àtọ́ tí ń kọ́ mọ́ tí ó káàkiri èmi sì ṣẹ̀ṣẹ̀ parí faranáwì ẹ̀dà kò sọ́rí àtọ̀ yẹn wá ní wábà wọn ṣẹ̀wọ̀n pé bí è bá ṣe pé bí tí kádàrá ọlọ́run gbé gbà ní tí kádàrá bá gbé gbà pé nú àwọn tá tẹ́tìrà tí wájú ni wọ́n ṣẹ̀wọ̀n bá tẹ́jú wọn wájú torí àwọn tí ń kọ́yàn ní ọjọ́ tí ń kọ̀ rọ́jọ́ ọmọ tànà wíyá láwọn àkókò náà bá àdíjí làwọn máa wá ṣe ìdínú ọlọ́mọ́sà bá ń sanwó lẹ́sàn-án wọn kọ́ máa dé mára púpọ̀ ìrọ́kùnrin wàyí mára àwọn abẹ́lọ́n pé àwọn tí wá kọjá nù nílẹ̀ àdíta nẹ́bí àwọn tí kó ọmọdé mara ọlọ́wọ́jẹ́ káwà náà wá má gbàgbà ẹbí ẹ̀ẹ̀tàmí tèmi o ẹ̀ẹ̀tàmí tí wọ́n lẹ́ẹ̀kẹ́ wá mẹ́tàmí tèmi ọlọ́njáwà náà má gbàgbà ọlọ́wọ́ mo wá kí àwọn kàlífà wa náà àwọn èèyàn lè mọ́mọ̀ wọn kàlífà yà yìí àmáwà mọ̀ wọn ní kàlífà má ti gbé mi lọ pé a ah, ṣe tún bẹ́nu súnmọ̀ ká mọ̀ pé kàlífà ni kàlífà tí wọ́n lè bìí ó sì bèèrè adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àyíká làwọn náà wà lánàá àti dúpẹ́ bí tọ́lọ̀ sí ya máa bá wọn lè alhamdulillah ilẹ̀bí ilẹ̀ ìmájèlé tẹ̀tẹ̀ mùsọ̀lá ẹ̀dàkùn oníkàlùkù wa ya pa wá lẹ̀ irú ipò tán bẹ lánàá ipò tí èèyàn máa ń bẹ tó kàn máa sọ lánàá torí ẹni ó fi ipò ọ̀hún lẹ̀ ẹni ọ̀hún rọ́lá lóòfù lọ́mọ́sàbà fún ìjìnà wọn fáwọn náà wọ́n gbìyànjú àti fẹ́ ṣe dáadáa àmọ́ ìmọ̀ súnà ò tí ìgbàlẹ̀ tó yìí tó ráwà rò pé bóyá sánímọ̀ súnà bá padà gbalẹ̀ ní ó ṣe é ṣe ó ṣe é ṣe ẹ̀tọ́ rárá àwọn ìyípadà kan lẹ́nu ó kọdún méjì tọ́lọ̀ ní náà jẹ́ igbó ó jẹ́ lọ́wọ́ bá ń pè àmọ́ ọlọ́run bá wa mójú kò bí àṣìṣe ni wọ́n o <laughs> a rò pé àwọn náà fẹ́ dáadáa ṣe ń jọ náà lọ́hùn ọlọ́mọṣà bá wa ẹni ọwọ́ arọ́lá àwọn náà wá gbapò rẹ̀ àwọn agbápo rẹ̀ tán náà wá rí pé ápìntà ah, ń ṣe yìí kò tí ì bọ́ sójú súnà lórí pé kò wá bọ́ sójú súnà àwọn wá rò pé àfikáwọn ṣe súnà wọláhì àgbára tíyàwó ti ń bẹ tọmọ ti ń bẹ tíyàn ti ń bẹ ń pò tẹ́rí ìrùkó lórí tán wà tán bá wọrú agbóta 500 ìgbàtà mẹ́yà ní agbó táwọn ọmọ ń wọ̀ ìjọ náà wà mọ́ fún ìwà òun lọ bá wá gbé àbá ilé ó sì máa rọ́ wàláì wọn wá torí ọláhùn káwá láwọn ọmọ bá lọ bẹ́ẹ̀ wọ́n sì ju gbogbo ẹlẹ́ pé àyùbò fẹ́ kéwú àwa rẹ̀ ti sá wọ́n sì kí ọ̀nà sì kí wọ́n kí jáde ọlọ́run sọ ẹlẹ́ fún àpèjúwe dáadáa lè jẹ́ ẹ tó ní tọ́rọ̀ bá débi wá àti téyìn ó fi ṣàpèjúwe fẹ́lòmíràn tí ń tàà ń bá wọ́sọ tó ọ̀fẹ́ gbọ́ yìí àwa mẹ́rin tí ẹ̀yìn orí bẹ́ẹ̀ ẹlòmí ń bẹ ọ̀nà bára rẹ̀ pò tó galé ní èyí tí ó bí padà kó tó máa tó kí ó kí lọ́dọ̀ àwọn bí ó tó rò pọ́mọ lòun aláìfà rí ní ṣe tí wà máa dúró tó bá rí tó rọ̀ bẹ́ yíwọ́ ìwà dájú bí olóbírú gbólóhùn tí kan ní ẹnìkan wá ní ìgbọ́lárúwáwá àbúwá ní àìtàgàrà ìjàmbádà ní jẹ́gẹ́ àà tẹ̀rí àìfẹ́ tẹ́ kọ̀kọ̀ fún àwọn torí ó túnmọ̀ sí pé ẹnìkan ní ìgbọ́ lárúbáwá ó ti gbọ́ pẹ́nìkan ní òun ìgbọ́ lárúbáwá nítorí wá wádìí ọ̀rọ̀ dáadáa ó wá bẹ́ dá sí agídí òsì ẹ̀rán kiri náà wí mọ́ aláìmọ̀ lọ́nà ọlọ́wọ́ bá aṣọ ilẹ̀ sọ ìròyìn báyìí wà láì wá àtìlẹ́gbẹ́ fún àwọn ìyàbá ọlọ́jọ́ tí wọ́n lè gbọ́ fún wá bí tí ó dà ìṣòro àwọn àlùfáà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run bá ṣe ń jẹ́sùn bàbá náà mọ́ dákọ̀ kálukú wà ti gbìyànjú wá ọjọ́ lọ ó ti wá bẹ́ẹ̀ dàbí kó ti wọnú yorùbá wa gan tó láti láwọn àdúgbò ilẹ̀ yorùbá tí wọ́n ti fi súnà yìí sọ lóko ẹgbọ́ òkè òkè súnà òkè súnà bẹ́ẹ̀ lọ níyà òkè súnà sì ń bẹ òkè súnà ń ní Ìlọrin àìwá mọ́yá ìlú nílẹ̀ Yorùbá láti máa rí òkè súnà òkè súnà ní ìwà mọ̀ bóyá ìsàlẹ̀ súnà náà wà o àmọ́ òkè súnà ni ilẹ̀ ìmọ̀ sábà gbọ́ tí ń já sí pé kíní òfi fẹ́ wọnú èdè wa àwọn bàbá wa ń gbà tí wọ́n wá bẹ́ bímọ wọ́n ní ìjọ́ òní súnà ìjọ́ òní súnà dán wí o ìjọ́ òní súnà torí tí wọ́n máa ń ṣe nínú ẹ̀mí ọ̀nà tó gbà wá ní ọ̀nà súnà kí ni ń jẹ́ súnà ṣé wàá dàbí dídà ló ń jẹ́ bẹ́ẹ̀ wà láì gbogbo ẹni bá ń fi lè pe súnà irọ́ ní pa ṣé wà ìlójútì ní jẹ́ súnà ìwà ìlójútì kọ́ ẹni bá ń fi àìlójútì rù ní súnà irọ́ ní irọ́ ní pa kí ni jẹ́ súnà gan-an dákan màyà mi ẹja gbọ́ra wáyé o lábì mọ̀ pé súnà ò sí takùn má ṣe takò tó o bá ti fẹ́ sórí ibi wájú ọlọ́run ẹni bá wá ń ṣe súnà ó yàtọ̀ sí ń tàn pè ní súnà ìmọ̀ wíwá jẹ́ máa gbọ́mí ohun ẹni bá ṣe súnà ó yàtọ̀ sí ń tàn ní súnà ọ̀tọ̀ lẹ́ni tí ń ṣe tẹ́lẹ̀ bá oríṣiríṣi nǹkan lọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀ wá ní súnà tó lóhun ṣe tó nírú tá gbọ́dọ̀ mọ́ pè bẹ́ẹ̀ àkọ́kọ́ yàtọ̀ kan tá fi kọ́kọ́ di kí ní ìlú ní pé ìtànpè ní àsúnná àsúnnàtù màásùmà àsúnnàtù màásùmà kò sáfìsẹ nínú súnnà yíò láti mọ̀ta nígbà tí mọ́ta ń pè rẹ̀ kò sí àṣìṣe nínú kíni nínú súnnà abẹ́ni bẹ́ẹ̀ ṣe súnnà ń kọ́ ó kúrò nípa ṣìṣe ń bẹ lára rẹ̀ ẹ mọ́ retí àṣìṣe láti ọ̀dọ̀ rẹ̀ àmọ́ súnà tí ń ṣe kò lè jáṣìṣe láíláí torí pébi tó ti wá ìntà ìfàṣìṣe ìròyìn ó ní nǹkan tí súnà wá látọ̀dọ̀ rẹ̀ ẹni tá a gbọ́dọ̀ máa retí gbogbo tó pọ́síbù kọ́ máa nẹ́bí adámọ̀ sí ẹmọ̀ retí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó ń lò ṣẹ̀ṣẹ̀ máa wá lọ rí wá àforíjì ǹjẹ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé tán bá ní ẹni tí ń ṣe súnà èmi tí ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ ni gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí tàbálà àfẹ́ sí àwa náà la lè jẹ́ni tí ń ṣe súnà ẹ̀dá gbogbo tàbí tẹ́lẹ́tẹ̀ ní wa járí òsìrí àmá súnnà táa ń wí yìí súnnà ò lè jẹ́ ẹ̀ṣẹ̀ súnnà ò sì lè jẹ́ àṣìṣe kí ló bí orí bẹ́ẹ̀ in tó bí orí bẹ́ẹ̀ ni pé in tó ń pè ní súnnà híyà máa sábàtà a ò sọ́bàrọ̀ عن رسول الله صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية تنفيذ سنة أن تنفيذ سنة ìkíní yóò súnà generally nínú mímọ́ wọ́n bá ilé tí ní kíní kan súnà òní tó ṣe fún rìnlẹ̀ tó lálàáfíà fún wáyé látọ̀dọ̀ àgbẹ̀lúwà Muhammad sallallahu alaihi wasallam nítorí ilẹ̀ tó wáyé yìí ọ̀nà wo ni ó wà gbà fi wáyé wọ́n bẹ̀rẹ̀ sí ní ta àpèjúwe rẹ̀ ni pé ó lè jọ́rọ̀ ní tó jáde látẹnu ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó bá jáde látẹnu ànábì ẹ dákun àṣìṣe ní abọ́rọ̀ tí ò lè dáṣìṣe àṣọ̀rọ̀ mọ́jọ̀ wọn ọ̀rọ̀ tí ò lè dáṣìṣe torí pálùkùrá ní wípé wà máa yà ń kékú àyẹ̀lẹ̀háwá kò ní sọ̀rọ̀ kó pèpè ló sọ in huwa illa wahyun yuha àfi tá a bá fi wá yìí ránṣẹ́ sí i ká kò ní sọ. ń jásí pé ọ̀rọ̀ tó bá ilé jáde lẹ́nu ànábì ọ̀rọ̀ tó ti ní isma ni ọ̀rọ̀ táṣì sí òbí ìwọ́nú ọ̀rọ̀ ìsìn. ànábì sọ̀rọ̀ ní ìpọ̀ ọ̀rọ̀ lé ayé káwá ló ti sì pé á bá mẹ́rí ti wá sọ ìlú báyìí sì wá ní ipò ọ̀rọ̀ kínú jama ọ̀rọ̀ ayé wọ́n ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tápẹ̀ ní súnà yìí a ó fẹ́ ní àbíntà lẹ́bí bá ti gbogbo tó bá ti ṣe tó jẹ́ pé nǹkan ẹ̀sìn èyí ò náà ní súnà ó di mélòó bá jama ìjìta ní ṣe lápé àwọn èèyàn mọ̀dáhùn ìjìta ní ṣe tàbí ṣe wọ́n lé ẹlẹ́ẹ̀kẹta áó takọrí yọrin àwọn bá bá áó takọrí yìí àbí nǹkan tó ṣe bá nẹ́bí jòkó tí ẹ̀ ní sàábé kan bá dìde ló bá wùwà náà àbí sàábé kan dìde ló bá sọ̀rọ̀ ọ̀hún mo sì wá sọ́tò lànàbí bá dákẹ́ ó sì sọ̀rọ̀ pa rẹ̀ ànábì ò sọ pé kọ́ sí wá sí báwọn wọn lè yóò náà súnà mi ẹ̀mọ̀ pé ẹ̀ka bẹ́ yé wọn ó wà pẹ́ fẹ́lẹ́bù lọ́dọ̀ ẹlòmí báwọn òun ya ẹtì láàánábì kan ló sí ẹnìkan ló sí nínú sàábé ìṣe wá di súnà ẹ̀ ń ó di súnà ni pé tààkìrì bàyàn tààkìrì bàyàn àánú wákàtí làhájá لا يجوز في حق النبي صلى الله عليه وسلم تأخير البيان عن وقت الحاجة لا يجوز في حق النبي صلى الله عليه وسلم tàbá tọ́rọ ń pa annabi o annabi ò gbọdọ̀ rí kí ní kan tó níbi àlàyé wà dákẹ́ ń pa ẹ̀ annabi kan bí n bá ti ń rí ọ̀rọ̀ tó níbi àlàyé ẹsẹ̀kẹsẹ̀ náà ní mọ̀málàyé wa lẹ́nìkan bá ilé wa kan anábì wa lè ṣe ń gbà míì kó má confront ẹnu tí ò lè dákọ rẹ̀ o anábì ó sì gbó nígbà rí ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń parẹ̀ alẹ́ nìkan wá sí báyìí àwọn kan sí báyìí kí ní sí àwọn kan láàmú tán wùwà báyìí àmọ́jọ́ tán báyìí lè ṣe kí nìkan tánàbí sì dákẹ́ kò wá sọ̀rọ̀ ń parẹ̀ ọlọ́ ti súnà o bá a bá ilé ti mọ̀ pé ànábì mọ̀ sí nǹkan ìṣẹ̀lẹ̀ a sì rí pé ànábì rí pé nǹkan lè ṣẹlẹ̀ kálá nábí ó mọ̀ pé nǹkan náà ṣẹlẹ̀ àbá nábí ó mọ̀ kò rí pé nǹkan náà ṣẹlẹ̀ sàábé kan wá ṣe é àníkà yóò kó sínú tó tẹ̀kẹ̀lẹ̀ yá but wọ́n ṣe ànábì sí bá wọlé kò takú ìdí tó fi di súnmọ̀ sí àkíwọ́n sọ́lẹ̀ ìdí ò ní pé àníkà nábì orí tí ò dá kó dákẹ́ òṣèkínú ànábì sí mẹ́rin kan yóò sọ ni kò sí ọ̀sẹ̀ yẹn gbé tarí wájú ànábì bó bá sì gbé karí yóò bọ̀ sọ kalẹ̀ kódà yìí ẹmọ̀ pé ń gbà mí kódà àwọn àlùfáà ń gbà mí bá ń jẹ́ àwọn àlùfáà wa ọ̀rọ̀ ní òṣẹlẹ̀ àwọn wa máa tijú pé ah, kán máa rò bóyá àbá lọ́kànjúwà wọn àwa lè sọ ó sì yẹ kí ó yẹ sallallahu alayhi wa sallam ẹjọ́ kan ànábì ránṣà bí kan pé ìwọ́lọ́ ní gbàgbà káwàá ó wá lọ ọ̀lọ́ ìgbà ó wá gba zàká gba zàká gba zàká bọ̀. níbi ó ti wá lọ rí gba zàká tà lẹ́nu yóò lọ rí gbà wá yìí àwọn ará abẹ tó wá rò pé áá ah, ah, wàhálà lọ́mọ sí pẹ̀lú dá lẹ́nu ọ̀rọ̀ wá sí yìí kódà ìwọ náà gba ilé yìí kílé yìí ó máa jẹ́ ẹ̀bùn tiẹ̀ àmì lè yìí zàká tà lẹ́nu yóò gbà wá wọ́n nígbà ọkùnrin wá déwájú ànábì ló bá kó lẹ́nu bá ní ànábì tọ́mú lọ́mú yìí zakatẹ́ ní lọ́rí gbà wá orí wàhádá ma òbòdìyà lẹ́yìn wàhádá ma òbòdìyà lẹ́yìn zakatẹ́ ní gbà ní o amẹ́lẹ̀ yìí èmi náà fi ṣẹ̀bù fún òun mo sì wá yọ sọ́tọ̀ wọ́n lójú àdẹ́bí sí ìwàlá adábí ò máa ìtìjú pé àkán máa ní ẹ àbí mo à ẹ kó máa dàbí ìsọnú gbogbo ìdá àmọ́ ń lọ ní gbọ́ngbà míì ẹ̀sìn gbáyé mọ́rọ̀ bá délẹ̀ ó máa dì sọ lórí o àwà ti ìrọrin bọ́ ọlọ́mọta sàlẹ̀kùn dáadáa fún wa ìrọrin tí ó yíwọ̀ yíó tí ah, ah, ara ń ta ẹkùn jihad trakùn ẹlòmíì tó ṣe pé ń gbọ́ bá tán dọ́rọ̀ ìlú wa rẹ̀ kalẹ̀ ọ̀tọ̀ ní bímọ sọ́mẹ́ o ń gbọ́ apàdé ah jihad jihad là ń ṣe ó sì ní ó dé bó ń yẹ ọmọ tó bẹ́ẹ̀ bá tàwọn bàbá wa jẹ́lẹ̀ Yorùbá ah, ah. wọ́n lọ tún kí mi pé mo kú ìyáàdì yìí ó láwà mú bẹ̀ ní ìsìn àmẹ́mbà ti mọ̀ ẹ́jì mọ̀ pé ah, ó kìtà wá Ìlọrin bọ́nù èyí sì mọ́ kí Ìlọrin anábì ní máa bá lò àkọ̀wá mẹ́rin anábì ní kí ní ń sàwọn èèyàn kan kí ní ń dà wọ́n láàmú ń gbà ààrùn wọn ṣẹ́ ìta àmàlà anábì láàárín ń sẹ́kù lọ rí bá wa jíṣẹ́ báyìí wá anábì ní kí ẹni ń wá dé ń bẹ́ẹ̀ jòkó nígbò wa ńgbà tí ó wà lọ tí ó wà dé ẹ̀wọ̀n àwù tó wá tọ́ sí ẹni ó wá máa sọ fáwa pé eléyìí ni gbàkátọ ní ọlọ́ọ̀rí gbà wá eléyìí sì ni ẹ̀bùn tán bò wá ń bẹ́ anábìnrin ẹ̀wọ̀n wù ẹ̀wù jẹ̀bi anábìnrin afàlàyé jùlọ fi bayti abihi aw bayti ummi irú ẹni èéṣe bí ò ṣe jòkó lè yára àti ilé bàbá rẹ̀ fàyúùzọrù àyúùdá ilé ìyè káwà mọ̀ wò pé ṣé nínú ilé mọ̀mọ́ rà sí bàbá rẹ̀ tó wà ń ṣé wọ́n máa bùn lẹ́bùn mẹ́ bá wà láàrùn iṣẹ́ àti ń tọ́ bá gbàgbọ́ ń bẹ́ àtijẹ́ ta rán ta ní àwọn kọ́ tó wá máa lọ́n gba gíìtì lọ́wọ́ àwọn kọ́sọ́mà àbí ìpínlẹ̀ ìlú àmọ́ ìkọ́ la lò lẹ́nu kí la lò lẹ́nu ni pé ọkùnrin ó ṣe tó ṣe kálà náàbì bá dákẹ́ńjọ́ náà ni kí ní òsì ti sún mẹ́nu ó ti dín táàmọ̀ sọ pé gbogbo àwọn ọmọṣẹ́ tó máa ń bẹ lábẹ́ ọ̀gá ẹ̀bùn tán bá ti dà súnà ni kan dàápò àmọ́ torí bá nábi rí nǹkan ó ti tẹ́kí ní ó sàtàkù rẹ̀ ẹ̀sì ìwòjọ́ tó wá fẹjọ́ Mu'adh náà sùn Mu'adh ibn Jabal tọkùnrin kan wá fẹjọ́ rẹ̀ sùn pé ma ń pariwo ma ń fàrùn gbogbo irun rẹ̀ tí ma ń gùn jù lọkùnrin bá mọ̀ mọ̀ ìjọ tí Mu'adh fàrùn gbogbo bá jákù lẹ́yìn Mu'adh wọ́n jọ bẹ̀rẹ̀ ẹnu ní ohun ìgbà Mu'adh wá fagún òun bá yẹ kú lẹ́yìn rẹ̀ kò dárùn ó ká tó gbọ́ fídíò kan láàrin òun torí nígbà míì èyí járùn ọkàn ìyẹ̀kù ọyọ̀ kúrò lẹ́yìn ìmáàmù ni ìrun tí ìmáàmù bẹ̀rẹ̀ náà lọkùnrin náà ń kọ̀ntínú lọ àmọ́ kàn kọ̀kúrù pé ìwọ́n máa kíkì ẹ èmi ó kí ṣe kí ní ṣe sì máa lọ ló bá kíkì ẹ lóòótọ́ ló bá sára wọn mọ̀hádi ṣe ń bẹ́ni tí ń fa tí ń fa àwọn ogun ìgbà mọ̀hádi wá kírun tán ló bá lọ rí bá sálámọ̀ mọ̀hádi lọ àìbì sọ́bà nẹ́bí àìní kí ó sọ́bà nẹ́bí tààlọ́kùn nígbà tí ó ti wájú àjẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ló bá rìpọ́ọ̀tù Mu'adh ìgbà tí ó rìpọ́ọ̀tù Mu'adh à ah, lànàbì bá kùnkùn wa Mu'adh ànàbì wa lógúnù tó yẹ máa wúrọ́ ànàbì ti àtakò tí Mu'adh sí ni ò jẹ́ kí inú wọnú súnná tó ń tẹ̀kẹ̀lẹ̀ yà ànàbì ni àpàtánù na àǹdà yá Mu'adh Ah, ah, oníbìkí náà ni wọ́n ní rẹ̀ Mu'adh èyí tí ó tọ́ ọmọ pàrọ̀gùn báwọn èèyàn ẹlòmí ò mọ bẹ kò lálàáfíà ẹlòmí ò mọ bẹ arúgbó ni ẹlòmí ò mọ bẹ ọ̀lẹ ni kò yẹ kó wulẹ̀ fa eh, irun bùkún wọ́n pàrọ̀gùn kò bá mi. ànábì padà wá kọjú lọ́kì ni pé àbò ni wọ́n náà ti ẹ̀dùn àbò lọ́dún wá sí irun ní ìbá ní gbogbo bẹ́yìn ẹ̀dí mọ́ ń dùn àti ẹ̀yìn sáà àti wàhálì tí ẹ̀ mọ́ ń dùn dùn kéèkò àrùn ẹ̀lò mọ́ iye mi ti máa ń kí <laughs> tẹ̀mí lọ èmi ti máa ń bèèrè àlùjẹ́nà lọ́wọ́ lọ́wọ́ ànábì lọ́wọ́ sí ìlú tó ń bèèrè lọ́wọ́ lọ́wọ́ alákùnlé ha àti ìlàfẹ́ mú bí ọ̀rọ̀ ni pé ànábì ò gbọdọ̀ láwọn bá mi wá ní a jẹ́ pé ń jọ tó bá wá rí nǹkan tí ó wà takò nǹkan létí bí sunna kí wá lápó kọrù sunna lẹ́ẹ̀kan sunna tó ń yàkan ìrìyà ó di mélòó báyìí tó di sunna báyìí ní sí jama ó di mẹ́ta àwọn àlùfáà wá fi àwọn míì náà kunu dáàmù ẹ̀kọ́ ní sunna tó ti wá látọ̀dọ̀ àìlórí ó ní tó ṣe pé abákórí tó rin ilẹ̀ awáwo kí ni nǹkan ní sọ̀rọ̀ ń pa rẹ̀ kò sí kó sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ tá ànábì sọ kò sọ níta ànábì sí kò sọ níta sí lójú ànábì tó dákẹ́ àmọ́ wá ń describe ìwà ànábì fún wa ìwà kí la pé ìwà ànábì ní nǹkan ní ń describe èyí náà ti di sunna àmọ́ sunna tó wá ṣàlàyé khulqun nabiyyi sallallahu alaihi wasallam ìwà ànábì ni wá ṣàlàyé èyí tí ó wá tún wọlé

bẹ́ẹ̀ bá ti dé inú tíra eléyìí náà ń pè ní sunna ẹ dákun tí wà jàǹdùkú wa ní sunna yẹmọ́ dáhùn náà ṣé wà jàǹdùkú ní sunna ajẹ́gbẹ́ ní bá ti ń sọ pé súnà nẹ́bí kò ti fẹ́ pè bẹ́ẹ̀ kọjá jàgídíjà gan aláyà aláìmọ̀ta ní ìwẹ̀ ìbẹ̀ abẹ́ ní bá ti ní àà súnà ẹgbọ́rọ̀ gbá gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tọ́lọ̀ ń bá ní ọmọ gbóhùn wa nílùú Ìlọrin ní ti ń jẹ́ súnà rí ohun súnà láti wá fún yìí táwọn àlùfáà wa ti fi ń sọ láti ẹ̀mọ̀yẹ ọdún súnà nù ẹ̀dá kò jẹ̀mọ́ bàbá àwọn gbogbo bá ti ká akàìjúwe bídẹ̀ ẹ̀dà ilé ti rí ẹ̀dà kò gbogbo tá kàmárà rún èyí ọ̀dọ́ta ló dápa ọ̀dọ́ta ló padà padà sí ọ̀dọ́ta ní padà sí dẹ̀mọ́ ọ̀dọ̀ ànínábì ní tó bá ti wá ń jẹ́ báyìí a jẹ́ pé ń tán pè ní súnà yìí ń tán pè ní súnà yìí ó ti so papọ̀ mẹ́ni tá ń pè ní ànínábì ìfẹ́ gbógun ti ń tán bá ti ń pè ní súnà kí wà lágbógun ti ànínábì ni ó ìmá wa ń tán pè ní súnnà mọ́rí kí lèyàn wà mọ́rí annabi lọ wà mọ́rí o àti ogun ẹni tí bá wọn pariwo pé súnnà ni o súnnà ni o súnnà ni o ẹ̀dàkùn kí ní pariwo annabi ní pariwo pé annabi ní ẹjá mọ́ pariwo annabi ló kàn o tànàbì ni o tànàbì ni o ẹni bá dé tó ní à ẹwọ̀ ẹ̀dàkùn àwọn ò ní ṣe ìkómọ̀ yìí àti kó jẹ́ pé tó bá súnnà tànàbì mu kí ní wíhun ń sọ fún apá ní ṣèkómọ̀ yìí àti kó bá bá nàbì dìí irú ẹni báwọn tó yẹ káwà ta forú ẹ káyì ní wọ́ níbi yìí àwọn òfẹ́ súnà o àwọn òfẹ́ súnà o ẹ̀dà fún gbẹ̀yẹ bá lẹ̀ wá bẹ́ súnà ìwà lẹ̀ bẹ́ ìmọ̀ bí ọ̀rọ̀ mi yé jẹ̀ wọ́n ń já sí pé gbogbo wọn náà tí wọn náà mọ́ ń takò mọ́ takò mọ́ kódà ó kọ mọ́ takò kọ ọgbẹ́rún mi ò ní ìtì ẹ̀fẹ́ gbọ́ pé kìnnìkan súnà ah ọmọ tí wọ́n tọ́ lọ́fẹ́ gbọ́n ìyẹn ní pé ìfẹ́ gbọ́ pé kí ní kankan tó papọ̀ mọ́ ànábì ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ́mùrì rẹ̀ so in tó ń pè ní súnà ó padà sọ́dọ̀ ànábì àwọn aná ti bá wa discuss àti islam àti súnà lóṣù tó kọjá amẹ́tọ̀jí ń sáré bèèrè kí ní ìkàtó lè yòrí wọ́bẹ̀ ń mọ́ ìjà ń pè ní islam náà jọ wọ́n sàlàyé rẹ̀ fún wa ọ̀dọ́ta ló padà sí àdáhùn lọ́jọ́ mọ́ ẹ̀dá òkí ni àrìkánù islam kí lákọ́kọ́ rẹ̀ wà anna muhammadan rasulullah aláwọ̀kọ́ náà rí wà ìkọ́mù gíní wà ìkọ́mù sọ́lá káàmà kínú àbí wà ìtàrù zaka káàmà yọ wà sọ́mì ramadan káàmà gbàwẹ́ wà hajjul bayti káàmà lọ káàmà lọ ní ẹ̀dàkùn gbóò láti ti máa rà rún tí ò ní jẹ́bà mẹ́rin jì sí bàbá tààlà wò kọ́sẹ̀ inú bàbá kàlùkù wa tó dí pé kí ní kò dìjà tí wọ́n bá dé sọ bá ní ti bàbá tí ẹ gbọ́dọ̀ tẹ̀lé níbi pé mo fẹ́ kírun èyí ó challenge rẹ o kí ni bàbá tí ẹ fi wẹ̀ tí bàbá tí mi ò fi wẹ̀ kí ni bàbá tí ẹ fi sorí tí bàbá tèmi náà fi ṣe kínú tí ò fi sórí tọ̀ bí bá bá ti ẹ bá kírun lọ́nà kan bí bá bá tèmi náà ṣe ti fi kínú ilẹ̀ nínú òkì fún ẹ̀ tó ṣáàzùwá náà wá sọ bẹ́ẹ̀ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ẹ̀dà ń gbà kálukú wa bá sọ bẹ́ẹ̀ táwa sọ bàbá kálukú wa di role model gbogbo ká ni Islam ìjà sí pé ká ní jẹ́ ń pè ní Islam wá nìrun ìtọ́pẹ̀ ní ìsìláàmù ní káṣe la ilaha illallah muhammadu rasulullah tọ́pẹ̀ ní ìsìláàmù ní ìjàká tọ́pẹ̀ ní ìsìláàmù làwẹ̀ ramadan tọ́pẹ̀ ní ìsìláàmù ní hajji awárí kí gbogbo ẹ̀ náà ìwá ń padà padà sọ́dọ̀ tatúnú ọ̀dọ̀ annabi ìtọ́sí ń pè ní súnnà náà ó náà padà sọ́dọ̀ annabi ajẹ́kọ́rọ̀ tí al-allamatul barbahari wí àsódòdó ọ̀rọ̀ nú sani pé i'lam anna sunnata hiya al alìsìláàmù huwa súnná wà súnná tó ìyà alìsìláàmù ọ̀rọ̀ ìmọ̀ ń dàrú mẹ́rùn ní ìrọwọ́ òkúra ìgbé kò yẹ kó dàrú wọn nìsìn ìdí òṣè ní dàrú wọn nìsìn ni pé ìsìláàmù ọ̀dọ́ta ló padà sí ọ̀dọ̀ ànẹ́bì súnná ọ̀dọ́ta ló padà sí ayẹ́pẹ́ súnná àti ìsìláàmù méjèèjì kankan náà ni wọ́n nù torí ta padà ń pè ní súnná náà bàbá ní ẹ̀ńtà nẹ́bì sọ ni kò sọ̀rọ̀ pé ká máa kírun ó ní sọ́lú kàmọ́rọ̀ àìtò mú ní òṣọ́lẹ̀ falẹ̀ islam huwa tó ìyà islam èyàn lè ṣe kan kó lóun fi kan lẹ́ ọ̀sára rẹ̀ èyàn lè ṣe kan ó ní tó náà bá gbọ́ yé bá ti wí ẹ̀yọ́ ni a tó bá rí bẹ́ẹ̀ àgbogbo náà ni alùsùn nánú torí pé kí ni ẹ bá ti gbà pé ìrun náà ń padà sọ́dọ̀ ànábì mo sì kírun mo sì ń gbàwẹ̀ kí ni ìdí ìṣeun ẹ̀ súnà lọ sí tọ́ ni alùsùn náà èyí mọ́ ń gbádùn àwọn tó bá fẹ́ sùúrù ìdúró pé ìwọ orí ìjẹ́jẹ́ a kílèmù ẹni pé nísìnyí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn kan gan tán ní

àmọ́ kò sí tó fà á ó ti di pé kí ní wò ṣe mọ́ púùsì lọ́bẹ̀ ẹ̀mí kò sí púùsì àláì kò sí púùsì ọba púùsì ẹ̀ tó bá dé nìkan yóò ha ọlọ́run ìgbó ha ọlọ́run tọ́lú pé ah, a èyí tàbí wá tún dànù a sùn ìlú bá wọn ẹja kílẹ̀mù mọ́ wọn lọ́wọ́ àwa gangan ní alùsùnà kódà ìgbà táwọn ọmọ rẹ̀ òtẹ̀tẹ̀ fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ àwọn ọkọ̀ wo tó kì í lẹ́ta bá bàbá kó sí ní àwa alùsùnà làwa ṣùgbọ́n kò sí nǹkan tó ń jẹ́ wálíjà máa à wálíjà máa àwọn ohun gẹ́gẹ́ náà fi ń gba gbogbo ẹ̀rú àwọn yìí ti ń sọ nígbàtọ́ ọ̀rọ̀ àbá ti ń tẹ́jì díẹ̀ díẹ̀ nígbà bó lámọ́lẹ̀ jẹ́ ẹ̀rú kí ní jẹ́ wálíjà máa mú aláwa ni ahàlù sọ́nà sí wálíjà máa à ẹ̀yọ́ ọmọ bó lẹ́jọ́ wá ti báyìí bàbá ló ti wá ni wálíjà máa àfẹ́bòkú àràmù ní jẹ́ báyìí ẹ̀yìn lẹ́sìn mọ̀ pé wọ́n ní mọ́kìlù tọ̀rọ̀ wọ́n ṣe ń ṣe kí ni bí ṣe ń lọ ìṣe ń bọ̀ mo lérò pé gbogbo wa ti mọ tí ń jẹ́ súnà ráyè rẹ̀ ó sì yé wa súnà ń padà sọ́dọ̀ ta ni ànábì Islam ń padà sọ́dọ̀ ta ni ànábì tí máa ń rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá yìí ó dàbí pé lọrin la wà láti lọrin yàn títí táàbí dé kù jọmọ́ kò yẹ ká gbọ́ fẹ́mi kankan tó máa pa iwu pé kìíní kan bẹ tí ń jẹ́ súnà jàǹdùkú súnà kan ní jẹ́ jàǹdùkú bẹ́ẹ̀ bá rí jàǹdùkú ẹ pé jàǹdùkú ní jàǹdùkú bẹ́ẹ̀ bá rọ̀ dáràn ẹ pé ọ̀daràn ní ọ̀daràn jàǹdùkú ọ̀daràn kò ṣe kò lè dúó papọ̀ máa ń tà ń pè ní súnà kò ní rọ́nà lọ àyè òsì ní gbà súnà dúó lọ́tọ̀ ìwà ìlànà tó lọ́tọ̀ àkọ́kọ́ lọ. Bàbá wa gbọ́ ilé yìí ìjọ ń pè ní súnà yìí. Tẹ̀wárí súnà bọ́ ọba ṣe wá mójútó tó náà làásì máa fi kọ́ nípa ìrètò. Bọ́ ọba ṣe mójútó tó, òun náà ní kí ni làásì máa fi kọ́ nípa ìrètò. tí wọ́n bá kàn dúró lórí pé ọmọ kírun ọmọ gbàwẹ̀ ọmọ gbogbo gbogbo ọwà máa ṣe àtakò rẹ̀ wọn náà wá ọwa ọwá ní wọn ní àlùsùnà àlù ọ̀rọ̀ rẹ̀ ti takora wọn tó bá pera rẹ ní àlùsùnà gbogbo tó wá àwọn olùgbé yẹ ara àmọ́ pẹ̀lú pọ̀ sílé yìí ọ̀ ìṣẹ̀lẹ̀ ìyàn ẹmọ́ wà wọ́n fà wá ọmọ owó kára máa yọ ọmọ rẹ̀ kọ̀ọ̀kan pọ̀ nínú gan ọ̀rìṣàlùsùn náà bẹ̀rù tàbí tòkòtò rẹ̀ kò jọta náàrí ọ̀rìṣàlùsùn náà mẹ́ ẹmọ́ wọn á káwọn gbẹ̀bọ̀ díẹ̀ díẹ̀ nù àkídà rẹ̀ òjò mọ́tà náàrí ọ̀rìṣàlùsùn náà mẹ́ mo ti ẹ̀kọ́ mẹ́mọ́ máa wọn mọ̀sáìlù tó já wọn fàrẹ̀ ìyá àtùwá ni ọ̀yí káwọ́ mẹ́yà tàbá bẹ́ kírun ọ̀rìṣàlùsùn náà mẹ́ ẹgbà tí ń kárẹ̀ ẹ̀kọ̀ọ̀kan àwọn eléyìí làwọn jì ìjà àwa ń bọ̀ kájú ìyá àtìkọ́ ti jálù súnà mẹ́ ìwọ̀ kan náà lọ jálù súnà mi ò mọ̀ ìwọ̀ kan náà lọ jálù súnà mi àfi aráǹsì rẹ ìwọ̀ kan náà lọ jálù súnà mi ọ̀rọ̀ ẹnu rẹ ìwọ̀ kan lọ ẹ́ níbi ìjáàbù ọ̀kan lọ jálù súnà mi tíyàwó rẹ ń múra bá nẹ́bi kiri káwọn ìyàwó máa múra ọ jálù súnà mi káwọn ọmọ rẹ ní ọmọ múra bọ́tí náà àwa ka gbogbo jùzì yìí bá pọ̀ tó bá ilé pọ̀ débìkan tí ni ó padà wá di ìdòdì yìí tó bá ti wá dodi ní àwà ní ìwọ́n tọ́ ìwá pàdúwò súnà báyìí lẹ́ ọ̀rìṣàánì súnà ń tara rẹ̀ náà bá nígbà tó bá débi mata yóò bá àbí mata yẹ́ kúrò ní àhàlì súnà ìgbàwò látọ̀ sọ pé èyí tàà lùsù náà wọ́n ní tí wọ́n mọ́ wá wọ́n wà ní ìdàkọ́ ìlàfà àhàlàsúnná fi jù ìyá àtìmẹ̀ta fẹ́rọ tó mọ́ pẹ̀lú asìlánì kò lè yànnà ẹ bá ti rí pé ejù tún lẹ́lẹ́ ní kékeré lè ẹwà kékeré náà ni ó dúdú mílẹ̀ kékeré náà gan ti wá dẹ̀ di kékeré lè yìí kékeré kékeré kékeré là ń pè é tẹ́lòmí ìgan tẹ́bẹ́ pè lódindi gan kéékèèké tí ẹ̀yí gan bá gbé sórí òṣùwọ̀n yóò tẹ̀sùwọ̀n ju olódindi lọ wọ́n ní òun náà yọkù nù wọn nǹkan ti ra rẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ṣárọ̀fù ni kéèyàn máa wa súnlá ìlẹ́bù mọ́rí láti ní gbogbo wa ẹ̀dàkùn ẹ̀dá máa wà mọ́rí òun ẹ̀rùfà ọ̀rọ̀ àṣàtàkọ̀ pariwo pé ana ahàlù sunnah wal jama'a ọlọ́mọṣáṣì náà náà àwọn ahàlù sunnah òun ọlọ́jà lè ṣe súnà súnà nù tọ́ ṣẹwárí súnà yìí táwí yìí ẹni bá wá fẹ́ dúró tì í nǹkan tí nǹkan kan bèèrè lọ́wọ́ rẹ̀ ò léwu ní tó kàn bèèrè náà ni pé gbájúmọ́ dìímú gbogbo tán bá ti lórin lẹ̀ látọ̀dọ̀ àdìlábìwà Muhammad sallallahu alaihi wasallam àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n máa ṣàdúrà wọ́n ní ọlọ́mọ sáàbá wa pa yán abẹ́bọ̀ rẹ̀ kó wá bá wa gbé súnà nàbì dá ẹ̀dàkùn àdúrà wọn gbà wọn gbà àdúláì dábàá kan ara lókun àdúrà wọn gbà ẹ̀ kó tó wá bá wa rẹ̀ bíbí àṣìṣà ní rẹ̀ ẹ̀rí pé olórí bíbí àṣìṣà nìkan lè yorùbá ìjálà jíjẹ́ nọmba wọn ọlọ́run ti rẹ jálàbí ńlẹ̀ àbí òrẹ jálàbí ńlẹ̀ aláì ká mẹ́tàrà wa ogun jà jálàbí o ogun jà ogun jà rábákọ̀lẹ̀ tàrà wa lókun o lè méje máa rí táwọn oníjálàbí bá ń rí act táwọn èèyàn wá àwọn kan náà wà fáwà ṣékọ̀ mọ̀rùndín bí onú sọ gbọ́ fídíò kìí fún ọ̀tọ̀ láìpẹ́ yìí wọ́n ní jẹba níta ní nísọ̀ ilẹ̀ yorùbá yìí ìyẹn ń sọ fáwọn àlùfáà wa ní ohun wọ́n jẹba ń bí àwọn àfáà wa pé táwọn àfáà wa ní mísàn nílẹ̀ yorùbá yìí wọ́n ní àwọn ní mísàn ohun mo ní kí ni mísàn ni òní jẹ́yìn àfáà kó ní ilé ó gbọ́ kó sọ mú kí ni kó sọ mú gbogbo nínú ọ̀gá mítà àwọn àlùfáà wa nílẹ̀ Yorùbá táwa ọmọ tí wọn náà wá gbà ní pé abẹ́ wó tọ́lá àwọn bàbá wa náà ṣàdúrà pé Ọlọ́run bá wa rẹ bídíà ṣètá bídíà ṣètá nì tó wọnú ìsìláàmù máwọn bàbá wa lọ́wọ́ ni tí máa ń sọ abáńsọ̀rọ̀ dára yóò àmọ́ ṣe bí ogun òdílé bàbá tó nìkan ni àpapá ah, àwọn bá bá tí ẹ ò sí dọ́là bí àwọn bá bá ti wá lọ́wọ́ àbí nílẹ̀ yóò báyìí ẹni tó lé ń dọ́là bí jẹ bá àbíjẹ́ nìkan pé àwọn ti dọ́là bí jù ọ̀lọ́ à ah, níbi ọṣẹ́ mọ́ ní kọ́ sọ tiẹ̀ mọ́ níbi àwọn bàbá rẹ bá sì ṣe mọ́ ó ní kọ́ bí ròyìn wọn mọ́ ah, alaikum salam àwọn bàbá kálukú wa ní ìjìnà púpọ̀ bá bọ́ọ̀ ti ní náǹkàlí jẹ ní kùndínlé kálukú wa náà lájogún wá kùndínlé náǹkàlí ọwá rí dáa bá wá ń takó ohun kìí ṣe pà ń takó táwọn bàbá wa gbé wá bíbí àti sáàní tó wọnú ìsìláàmù lọ́wọ́ lọ́wọ́ ni a máa wá ṣàdúrà fún wọn bí á ṣúná ìsìláàmù bàbá yìí bẹ́ẹ̀ ṣe o tó ráwọn sáàmù ń ṣàdúrà sí ọlọ́run bá wa paná àdẹ́bọ rẹ kó wá gbé ṣúná nẹ́bì ga ìwà wọn náà èèyàn kan fún wọn tí àwọn àfáwà yìí bá ń lọ lé kí ó wà mọ́ ṣàdúrà pé ah, ọlọ́run bá ń ṣe ní àfà súnà ọlọ́run wá sí wọ́n láfà súnà ẹ̀wà àdúrà wà bá lúgbà aláyà àdúrà wọn lúgbà tó gbọ́ ọmọ tí bá ń lọ lé kí ó ní ọlọ́run sọ̀rọ̀ bá ṣùgbẹ́ nínú bẹ̀rẹ̀ àwọn ìyá tó ṣàdúrà ní nira àtọ́rẹ́ ní báyìí lè ṣàdúrà lọ́ọ̀sọ́mọ́ ọlọ́run bá ṣúlábà súnà ó ìpè ìgbà àbá súnà tí ó ní jálà bí ò dáa yóò ní kúnlẹ̀ àmá ó dà wípé àwa ló kú táwọn màá ṣàdúrà lọ èyí ni àwọn bàbá wa ṣe bí táwọn ẹ̀kùn òfẹ́ ká mọ́ sí máa máa ọlọ́run mọ́ sàbá wa padà àdẹ́bọ̀ rẹ̀ ẹ̀ sàmì ọwá bá wa gbé súnà nẹ́bì ga ọwá bá wa rẹ̀ jíjẹ́ àṣìta nílẹ̀ jama àdúrà àwọn bàbá òun ló gbà tàbá wá fárùn nǹkan báyìí tí wọ́n ń bọ̀ pé wọ́n ti ń ṣàdúrà ọlọ́run padà àdẹ́bọ̀ rẹ̀ gbé súnà nẹ́bì àwa ara wọn tí wọ́n ṣe táwọn bàbá wa ṣe pé ṣúnà náà wù wọ́n lẹ́yìn tí wọ́n ṣàdó àwọn àníkẹ́ tí wọ́n sọ àdúgbò ní òkè ṣúnà òkè ó wù wọ́n pé kí ṣúnà gbogbo lé kó wọlé àmọ́ ìmọ̀jọ́ náà ìwọ̀nba ló máa ó dàbí ìgbà bá tán ṣàdúrà pé ah ọlọ́run ọmọ wa ọlọ́mọṣẹ́ àjẹ́ bí dókítọ̀ ọlọ́mọṣẹ́ àjẹ́ bí dókítọ̀ ọlọ́run àwa ń ṣàdúrà níjọ́ tí mọ̀ tó yẹ̀wà mọ́ ní dọ́kítọ̀ wa dé kí a báwọn dọ́kítọ̀ di mọ́ ń múra níjọ́ wọn àná ẹ̀rọ báwọn dọ́kítọ̀ di mọ́ ń ṣe wàhálà níjọ́ wọn àná gbogbo wàhálà àwọn dọ́kítọ̀ mọ̀ sí mọ́ láyé lónìí gbogbo nǹkan náà ti kọmpútaráìsì gbogbo nǹkan pátá gbogbo nǹkan ní technology ti wọ̀ lọ́dọ̀ àwọn dọ́kítọ̀ kò sí nígbà lè fi tẹ́sì rẹ̀ mọ́lì àdá máa ń tẹ́sì ìgbẹ́ ẹ má bínú pé mo pè o kálí bá tó yẹ pẹ́rẹ́ ní òní tẹ́sì rẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n pọ́jẹ́sì kí níkan ní Egypt lọ́dún kan àwọn akọ kí níkan sára àwọn tá a gbọ́dọ̀ mú wa kátó lè wá ìgbẹ̀mí wá gbé dédé lọ sísun àdá àfà ilé ìjọpọ̀ síbẹ̀ ìgbẹ̀yìn lọ́rọ̀ wa ìgbẹ́ nígbò ó jára bílẹ̀ yìí lẹ́rọ àwọn èdè jára bílẹ̀ ní o tẹ́ẹ̀sì lásán ní àwọn ẹgbẹ́ sí ìmọ̀ ló débẹ̀ ìgbẹ́ rí káwọn dókítà wọn ájà àmà ara wọn pé ibi tẹ́ wá bọ̀rọ̀ ilé yìí tó wá fún káwọn á àgbà dókítà nílẹ̀ yóò bá kẹ́rí káwọn dọ́kọ̀ kan máa kàmpéènì wẹ̀ kí ni wọ́n dùn pẹ̀lú ẹ̀dẹ́ ni tòrọ mọ̀ sí ìmọ̀ níbi ó mọ ìjọ náà ìjọ iṣẹ́ dọ́kọ̀ kọ́kọ́ dé iṣẹ́ mẹ́díkà kọ́kọ́ dé ìmọ̀ ti wá dàgbà sókè lénìí bá ti ń gbèrè náà ní wọlé bẹ́ẹ̀ náà làdó àwọn bàbá wa ń jọ wọ́n ń pariwo súnnà sáńsọ àyè kan ní òkè súnnà wọ́n ń pariwo rẹ̀ ní ìmọ̀ tí wọ́n fi ṣe débẹ̀ ìjọ náà ó ní yóò mọ àwọn èèyàn ti wá bọ́ta wọ́n tún lọ rí kékùn táwọn bàbá wa kọ́ wọn wọn wá gbèdé ẹwà náà lọ rí gba kíní kan wà àbíyà wá kíní jẹ́ báwọn kíní jẹ́ bẹ́ẹ̀ láìsí nígbà táwa ní irun bọ̀ yẹ́dá pẹ̀lú àmọ́ irun bọ̀ ẹ̀ka níbi jọ Muhammad ibn Abdul Wahhab ẹni pé ànábì ni nígbà tí wà àbíyà kọ́ lẹ́ gbé wa tábà bí jọ tábà kọ́ gbé àpíáránsì alùsùn náà kalẹ̀ ní ìṣẹ̀ká àpíáránsì nù ẹ̀jẹ̀ pé yìí ń kọ́ làwọ́ bí kọ́ lálùsùn náà àmọ́pàá tí ọkọ̀ dúró alùsùn náà ọkọ̀ dúró náà àkọ́kọ́ máa ń gbónú gbà

sàmẹ̀ntàrẹ́ ni ó mọ̀ yáyìn tí a mọ̀ dáadáa hayatul islam tí ó kọ́ láti láti ayírọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ráyìn ẹlọ rẹ̀ wo bí tán ti ń júwé ànábì ilẹ̀ ẹlọ rẹ̀ wo tíra gbogbo ẹni bá ní kódà máa mú lọ́dọ̀ àwọn àfáàlẹ̀ ìwà yìí tí bá ń kọ́ mọ́kí lọ́wọ́ náà ni nígbà ń bẹ̀lẹ̀ tí ó báwọn àlùfáà wá bẹ́ títí ra fún wa ara ní ṣòkòtò ànábì máa ń dà ní ojúgun wọn àárín ojúgun bó ojú àwọn náà ti báyìí sọ ọmọ bí ṣòkòtò àwọn tàbí yìí ti máa ń rí mo ní bẹ́ẹ̀ yan bí ṣòkòtò ànábì ti máa ń rí mi. èyí tí mo wí yìí lọ lè wọnú síra tí mo gbogbo rẹ̀ àyà tó ti síra mo gbọ́dọ̀ kí wọ́n sì lóde ní sọ àìwá bá a mọ̀ bá ti wá wì yìí ó lè wá dé ìgbọ́ wọn kán ìgbọ́kùnrin mọ̀kọ́rọ́ mu torí ẹlòmíì gan pàrọ̀ rẹ̀ gbá wa bẹ́ẹ̀ ni lára àdánwò tó bá lẹ́yìn bá nù tí a máa àdánwò tó bá ọ̀rọ̀ tó ọ̀rá sọ yí ẹlòmíì lè mọ́ jẹ́ tiẹ̀ tí wọ́n yí ká sí ó débẹ̀ fún wọn ó ní ìgbà ọjọ́ sáwọn ènìyàn tẹ́rí ilẹ̀ Yorùbá láti máa ń ké tàì fi parí síra ẹ mọ̀ sẹ́kọ̀ọ́ àbọ̀nú ẹ wà kọ́ ọdíjọ ọdún kan ní o ayátùlù ìsìláàmù dáwì síra tó yẹ kí yóò kà tán lóṣù kan ní o tó bá iná léjọ́ alùsùn náà síra tó bá gbígbà oṣù kan lọ́dìgbà tán torí ọgbà orí péjì kan ni àwọn àmọ́gbà aláìmẹ́ta fún ọ ó lè ní kọ́pọ̀ ló lè gbé tọ̀ tó bá rí dáhùn náà mẹ́tọ́ọ̀dù ni amóbòlá ń lọ ni pé tọ́dún kan ó fi ké ló fi pé ọ̀wá ní kàtírà níbẹ̀ àmọ́ ọ̀dún wọn ti ké fẹ́mìsì náà rí tún síra òkà fún ara rẹ̀ ẹrú ọlọ́wọ́n bá kánú àwọn ọmọdé tí ó kàn ní ìrísọ létí wọn kò ní bá ti sọ létí wọn mọ̀ wájú ọmọ òun tó rúṣẹ̀ parí tánàmì ọdún fún ẹ̀lú wá pé ọ̀sáàz ó ṣe káyà tó but hannu tí ọ̀rẹ́ lè kéhù ní ẹ̀ẹ́lò but àwọn àfáwà tuntun tó wọ́n lókè nítọ̀ èyí wà ókùsù ọ̀nà ìwọ́n ti kénu lóntọ̀ ké ìkan àwọn àfáwà ṣe kọ̀sọ̀kan ní jùmọ̀ àhànìbọ̀ ìlàwọ̀ta àlọ́wà sí dáadáa fún wọn àwọn àfáwà ni nígbà àwọn náà bẹ́ẹ̀ tó ní a ń kọ́ ọmọtúnú ìṣáàlá síra fíkíù fíkíù máàlì kìíní bá ti kọ́ wọn tí ó dìde ohun gbọ́nù àwọn akọ̀tàn àti wá parí irú àwọn adé pé wọ́n ní ìrọ̀lẹ́ fẹ́ ọ̀rọ̀ níta ni wọ́n pẹ̀lú ìrọ̀lẹ́ dáadáa nígbà náà àlùfáà àwọn ti challenge wọn ní pé ó ní bọ́jú wọ́n pè wọ́n yìí ní pé wọ́n bẹ̀ kó máa dàbí pé ń fa ìlú bí ti kù ọjọ́ àṣírò bàbá yìí àwọn ni àyíjẹ́ kọ́ wa náà ni àwọn akọ́lákọ́ níyùn ìrìnlẹ́kọ́ wa tí làwọn ládíkọ́ mọ́tò rìsálà ọmọ ọjọ́ àbánikọ́ mọ̀ gbé mọ́tò rìsálà wa níyùn ti gbé e lẹ́nu tán bá sí nígbà wọn bá kàdú rẹ̀ pé ẹnu gbà ìwọ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ máa tọ́ ilé ìlú ilé ní ìwọ tó bá ní nọ́mbà wọn lọ́wọ́ pé wọ́n kọkàn fáàmù ìlú mi jọmọ́ àdúrà táwọn bàbá ń sí lánàá oló ṣe kí ni olùgbà ìgbà àdúrà ti wá ju àdúrà lọ ó ti wá jí báwọn ti ṣe lọ́mọ ó ní gbogbo ẹ̀ṣẹ́ gbogbo báyìí ṣẹwàrógùn yìí mọ́rálà ni a padà kó mẹ́ stage láwà yìí a bọ́ mẹ́ ìjọ kan ní ṣàkóbá kódà kò ní pẹ́ mọ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sá lójú ogun báyìí ẹni pariwo tá ń pa ní ìsìdálà bí kìnnìkan kò sí tún dẹ́bẹ̀ eré alùsùn náà àwọn bàbá wa ẹni gbogbo ti lọ́ntanu wọ́n fẹ́ pàṣẹ àwọn bàbá wa àwọn bàbá wa ló mọ́ bàbá sọ pé à ah, bàbá sọ pé wà kò sí bàbá sọ pé ẹgbógun tí lọ́nu tó bá yá kíní òní Allah yóò wà dójú pé ẹ dákun ẹ jẹ́ ká ju gbogbo kíní ilẹ̀ ẹ̀rí súnà yìí oníkínú ìyẹ̀jẹ̀ àṣì ẹ̀yẹ́ ti bìkan kíyèsí gbogbo àwọn àkóńjálà yìí tẹ bá mọ̀ àwọn tó ti lókọ ní oṣù àwọn tó wọn sì mọ̀ ń dá ìgbàgbọ́ ẹ̀rí tí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn àwọn lóòfà tẹ jálà bí lọ́mọ lọ́wọ́ hàn ká lọ́mọ lọ́wọ́ in tí kálukú ń dù tí kálukú ń sáré ni pé bóò lọ́mọ tó wọ́n ṣe ní jẹ́kíjálà bí ní yóò mọ̀ sí ẹ̀yẹ lọ kíyèsí fún jálàbí lẹ́yìn náà bá mọ̀ fún gbóná ní jálàbí ẹlọ́wọ̀ àwọn ọmọ rẹ̀ ẹ ma níbi kí ní ọmọ rẹ̀ ma wà ní ṣe ń ṣe kí ní kan study ọmọ rẹ̀ ń bẹ l'Amẹ́ríkà ṣe jálàbí kọ́ọ̀sì kan ní jálàbí l'Amẹ́ríkà èyí ṣe tó ọ̀pọ̀ mẹ́rẹ̀ <laughs> ẹni pé kálukú èkó ọmọ rẹ̀ bẹ́ẹ̀ torí pé wọ́n mọ àdánwò tí ti ń bẹ̀rẹ̀ ìdínà oníkálukú wa ẹ jẹ́ káwa náà ká pariwo súnà o ṣẹwárí súnà èyẹ lè máa pariwo rẹ̀ ó lè máa nagún rẹ̀ ó lè máa nagún rẹ̀ ó sì máa sì súnà lára rẹ̀ kí ló ó ní pé ọ̀tọ̀ ní ká máa fẹnu pàpè mọ́ra ìjẹ́ àlùsùnà ọ̀tọ̀ ní kí súnà ni ó wá máa bẹ ní ara rẹ̀ ṣẹ́gbàdá àrùn yìí súnà súnà súnà lẹ́ẹ̀kan aṣọ pé dáná bí máa sọ dáná bí máa ṣe tán ṣe ẹ̀ tó dákẹ́ irú ìwà tó gbẹ lọ́wọ́ ẹlòmíì òun náà àtijọ́ máa pariwo àlùsùn náà ní sẹ́gbẹ́ lómi ìwà máa ń ṣe ni pé òun ṣe bí nǹkan tá a péye sí máa já lùsùn náà máa ó ti bọ́rọ̀ àkídà nìkan ni kìí sì sọ̀rọ̀ àkídà nìkan ọ̀rọ̀ àkídà usulu kulliya láwọn masailu al àwọn kan ní ìsìn bẹ́ nọ́rọ̀ àkídà náà ju ìyáàtì ni lóòótọ́ tí jù ìyáàtì náà bá tún pọ̀ lára rẹ̀ náà lè mọ́ dàánù sún náà má àmọ́ṣẹ́ rí ẹ mọ́jẹ́ á mọ́ fífi ọ̀nà ìkan yọ ra wa kó nù alùsùn náà ẹ mọ́jẹ́ á mọ́ wo bí ọ̀rọ̀ àkídà nìkan ní làwọn èèyàn ṣe jìdàkudà náà nìyí torí ẹ mọ́ wùwà náà ìwà rẹ̀ náà tí jù ìyáàtì wà rẹ̀ náà ò bá ti dáa tó bá ti pọ̀ tó mọ́ fèlò aslan kò lè yà olóòdàbà dàbí aslu ní o so tí wọ́n bá rẹ́ni tó tí ò yẹjú bí ọ̀rọ̀ àkídà tó sì fayọkónù alùsùn náà ìwọ náà tó yẹjú bí ìwà ó sì yọ̀wọ́ náà kò ní níbi ọ̀rọ̀ tẹríba kò sí súnnà kásàpọ́nlé àgbàlagbà kò sí súnà lẹ́sẹ̀ bí jíkẹ́ yóò kúnlẹ̀ o rọ́rá pọ́nlé kọ́ ni yóò kó dáa dúpẹ́ mọ́lọ̀ pa àwọn bàbá wa tó máa ń tàdúrà súnà lánàá wọ́n sọ yìí nǹkan tó lọ bàbá wa gba alábì kàmálè dín àlà adábí àwọn náà sọ pé ká mọ kúnlẹ̀ kò sí ní kíni yóò sínú ìsìlámù ní yóò sínú ìsìlámù ní a ní ìdúró òní kíkí ìsìlámù èèyàn kankan ò lè fídíò ní ẹ̀dí ọ̀rọ̀ gbọ́dá sí tẹ́rí tó dún ẹ̀dìtì oníṣírà tán ẹ̀dìtì ohun abájúwá ní ṣe fàdámọ̀ náà mọ̀ sọ ẹ̀rì kí o máa yí ohun o máa lọ lọ́rùn ní o máa ń dùn lọ lọ́rùn ó sì nídìí èyí ń dọ̀rọ̀ ọjọ́ mi àmọ́rọ̀ bàbá wa lájẹ́ àgbà dédé kí ni kò ṣe yí torí tán sọ ohun náà ni wọ́n sọ ní ìgbòmí tẹ̀lé ká náà sọ mí gbòmí ni òun náà ní lójú tó wáhùn àgbẹ̀ ìbáwọn náà sọ yìí a tó wá sọ ní owó láwàá mú bẹ́ẹ̀ yóò wá dàrú àmọ́ ní ẹyọ kan náà náà sọ òjìṣẹ́ kò ṣe ẹ̀dìsì àwọn òsìdí àwọn ọmọ fẹ́mọ́ ẹ̀dìsì rẹ̀ ṣe ẹ̀pọ̀ ó ti jẹjú nù ìdínú ló jẹ́ sí tàbá ń sọ̀rọ̀ ká ní tẹ̀ríba náà pé ìrìnsínú ẹ̀rùn àárín ìfẹ́fẹ́ ní lójú púpọ̀ ní ìbò là ń lọ jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́mọsà fún alágbọ́yọ́ ọ̀rọ̀ rẹ̀ ó ní pé ìwà rẹ̀ náà tí ò bá dáa ọ̀ ní jálùsùn náà tí máa di pé ibi gbogbo nǹkan lọ ti wá níwà ìwọ kan lọ lápàálé ìwọ kan lọ mọ̀rọ̀ sọ ìwọ kan lọ yí kọmọdé mára ìwọ kan lọ yí kápágbà lágbàdé ìwọ kan lọ yí tún máa náwó ìwọ kan lọ tó wá lódodo àfirọ́ kọjá parọ́ ni ìwọ kan ní gbogbo nǹkan rẹ̀ ọ́sà sàṣejù ẹgbẹ́ wọn náà àgbà nígbà bá ti ka ilé ìjúwọ̀ nìkan náà lọ́rùn àà súnà ti dúró báyìí ìwọ níbi ìjájú rí pé àwọn sábábẹ́ bá lùsùn náà jagun tí wọ́n bá lọ síbi ìwà ń gbà míì wọ́n máa rí ọ̀pọ̀lọpọ̀ mú ẹ̀yà máa rí ọ̀pọ̀lọpọ̀ mú ọ̀rọ̀ ni mo wá rí ọ̀rọ̀ kan tí ṣe kọ̀nà làlá ni mo jẹ́ bíbẹ̀ mahadé Muhammad Nasiruddin Albani alayhi rahmatullah àwọn wá wọ́n la lérò pé ìsinmi àtàdánwò tó ń bá wa aṣèlú ibi àkídà nìkan ni àbá ní àmọ́ngbà táwa jagun ọ̀rọ̀ àkídà ilé nìkan tákídà yáwó yẹn àwa rí pé àsókò tó ṣe wá níbi ìwà àwọn èèyàn náà wọn láyò fún sí àwa mùsùlùmí níbi gíní níbi ìwà àmọ́ adábòsí ń wá ń jẹ́ kí kíkù síbi ìwà wa ó jẹ́ kó mọ́ jẹ́ gínú kò mọ̀ hàn lẹ́yìn mọ̀ nígbà alùsùn náà yára gbà ó yára gbà fún púpọ̀ ẹ̀yẹ mọ̀ wọ́n nìṣẹ́ kí ẹnìkan bí pé oníkù kéwú olóòtọ́ àmọ́ kò lè ṣe kó lọ wà sì ó sì ti gbọ́wọ́ ó ní ṣe tẹ́lì pé ká ló já àfáà nìkan náà lè jọ pé ìwà àfáà a máa pè é kó mọ́ kàn lọ wà síbà ah, ah, ah, bọ̀dá kí nínú wó pè é àmì ẹ̀lọ wá búrọ́dà náà tí ò gbọ́ ní kíú nínú ìtàfà òun náà ó jésù kòtò ìdí ìṣẹ́sùn náà gbọ́dà ọ̀rọ̀ àkídà nínú tó yé nú ẹ kó ń wá ṣe jìnà kí lẹ́ gbọ́njọ́ kejì àòdìdí alùsùn náà lẹ́sẹ̀ rí pé ó kọ ó yù ní ti púpọ̀ níwọ́n tí wọ́n bá náà bá gbó kan mọ́rí lọ́wọ́ tí gbọ́dọ̀ fojú kéré kankan nínú tó ẹkọ́ mọ́jú tó súnà nẹ́gbà Muhammad bọ́ọ̀ tí fojú kéré súnà nẹ́bì bí àkídà tọ́ọ̀ fojú kéré súnà nẹ́bì bí ọ̀rọ̀ manhaj má fojú kéré súnà nẹ́bì níbi ọ̀rọ̀ al-akhlaq wa suluk èyàn ọmọ ìyá wa ẹ̀dàkùn ìjà tó bára wa sí tọ́rọ̀ púpọ̀ síbẹ̀ wọn aláìyá alápàá ara wa púpọ̀ ní máa rí ẹlòmí ìbúrọ́dá pé yá ń torí kó ti rí pé ẹ̀rọ tó ráwọn àbáwá nígbò ìrùgbò wọn lójú gbogbo lọ́yìn tí ó bá mọ́ bá mi sọ̀rọ̀ nísìn mo kéèsé kí ní mo mà lò ẹ ayé ẹ̀kọ́ lẹ́jì bá mi sọ̀rọ̀ káàsì ni mo dé ìjòkó mọ̀lẹ́bí wa gbogbo kí ni mọ̀lẹ́bí wa ẹni tó sọ pé àfíìmù gbà lọ́rí máa ra tẹ́tí wa tútù yọ ra o èyí ò dàgbà tó wọn. iye tí wọ́n rọ̀ mọ́ bá títúmọ̀ ní tí màá rí bẹ́ẹ̀ fi

ìrànlẹ́ ẹ̀tí wá ń wò báwọn àgbàlagbà hmm, àìlẹ́kọ̀ọ́ ni àìlẹ́kọ̀ọ́ ni ẹlòmí ò wá mọ̀ pé àìlẹ́kọ̀ọ́ súnà ńlá lò náà èmi jù rẹ̀ bá jù sàlàbíyà sí láàfáà mọ́ pé sàlàbíyà fún wa la ilaha illallah wọ́n ní asàlàfíyà ó wà máa yan fìlà àkídá wàlẹ̀ ìbáadá wàlẹ̀ àkìláàk wà sùlùkù ìdíjì ní sùlùkù kó dáa máa bá dáa àkìláàk sùlùkù ńkọ́ tí kò nítorí pé sàlàbíyà nù ìwọ wá mú sàlàbíyà àti ẹni ibi àkídá kó dẹ̀lómi nínú mẹ́ta dáta àlálẹ̀ yìí àkídá nìkan ló mú tẹ bá débi ìbáadá wàláìkì ìṣàlù súnmọ̀ ní ìbáadá torí kó kí ọ̀ràn yàn lè kán parí àjílórí ọ̀nà bí láàrín kódà àwọn ọ̀rọ̀ wá tí bí táà mọ́ ń kíbi fọ́ wà àfàrọ́ ìgbà àti lẹ́yìn ìfàrọ́ ìgbà àwẹ̀ àlàmísì àwẹ̀ mọ́ndé àzìkárù àzìkárù sọ̀bá alìmọ̀sá kọmọ́rin lọ kọmọ́ jẹnu súnnà ní kọmọ́rin lọ kọmọ́ ṣe gínú kọmọ́ jẹnu kí láṣe súnnà ní kọmọ́ ṣe àzìkárù nǹkan ṣe wá ṣẹlòmí ìjà fíjáde kan alhamdulillah ó fantastic ìmísìrè àkídà náà ó kán sáàmọ̀ pa àwọn àfáàmọ́ pariwo àkídà ní aláàbẹ̀ sí ìrọ̀ yẹn dálẹ̀ fún yóò máa wò kí ni yóò máa wò hàrànhàrà ni ah, ọgbọ́ ni láti ó mọ̀ ẹlòmí wá ń bẹ òun yanjú ya àkídà kódà ọlọ́tún wá sàánú ó tún rọ́rọ̀ ìbádà náà èyàn alùsùn náà akùsí bí ìbádà náà ògbéjà kìláàbù nìkan ń jẹ́ ìmọ̀ ẹ̀lọ́ bẹ́ẹ̀ bá sálámà àwọn ọ̀nà ìyàtọ̀ báyìí tó máa kéèkì rìn àdúgbò kàmá jáde bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ni ẹ ọ̀jà náà fi là ń kọ́ ó lè wá ní ẹ̀sùn náà lóní ká máa lọ rí kí ní ilé ẹ̀yẹ kẹ̀kọ́ ìyàwó rẹ̀ pé ẹ̀dá kúgbà táàbù wọlé lẹ́ẹ̀kan sọ yẹn náà fi dá yóò wá fi yóò wá dọ́gbọ́n máa fi sún náà dọ́gbọ́n kọ́fà àìdá tiẹ̀ ẹ̀sùn náà lóní á máa kí ilé sọ ọmọ ń kí ilé náà àní bí ọ̀rọ̀ tó ní bá lè ìsánù àlánàfù yìí bà súnmírá wà láwù alùkọ́ màáríra ọba kálà yìí wọ́n náà mara rẹ̀ ìbádà là ń sọ ẹ̀mí ìlú lórí àtẹ̀tùpẹ́ ọ̀dáfẹ́ láwọn ohun kọ̀ọ̀kan níbi gbogbo ohun náà torí ohun mú àni àmọ̀ kì ní gíbán kò mọ̀ jẹ́ ìlàrí tí wọ́n kì ní láàrí tìláwàtùlù kùrán kùrán mélòó lọ ń parí lóṣù kan ó yá já padà sọ́dọ̀ àwọn sálàbù tá ń sọ ọjọ́ mélòó náà fi ń parí àrùn kùrán láwọn sálàbù wá tá ń sọ ìwọ́lẹ̀ ní àwọn sálàbù mi bẹ wọn ìsábà gbáwẹ̀ ńlọ gbà ẹ̀wọ̀n lágbára rẹ̀ àbí àmọ́ bọ́bá lè gbé gbáwẹ̀ náà sálàbù ló gbajúmọ́ lùkùrán nígbà tí wòye gbáwẹ̀ monday tó ọ̀sẹ̀ sọ gbajúmọ́ lùkùrán nígbà ní mìíràn lọ ń parí lóṣù kan ìwọ míì náà pẹ̀lú alùsùn náà sọ ọmọ àlùkò láàrín kí yóò rí wọn gbìyànjú ní mọ̀ ń pamílẹ̀ fún inú ọba rẹ̀ tó pẹ̀ ní alùsùn náà kódò jẹ́ wù ní owó jẹ́ àbúrú kò wá máa lùkò láàrín kí súnà èwo ni wọ́n wá ń ṣe tọ́ ma alùkò láàrín kí ó kọ́tọ́ gbé dání òun lágbára ní tó kó sínú pọ̀ ó pọ̀ ló pọ̀ yẹ́ jẹ́ gbé nǹkan tó tóbi láti gbọ́dọ̀ gbẹ́nìkan láyè gbogbo kan jẹ́ láti wá gbọ́dọ̀ gbá láyè gbogbo kan jẹ́ bẹ́ẹ̀ náà ló pa ilé ìwọ́n tó ọdẹ jẹ́ náà a gbọ́dọ̀ bá ọ ló ti ẹ̀ka báyàn láàpò ti ẹ̀ka bá lù súnmọ́ rẹ̀ kọ́rọ̀ ṣẹlẹ̀ kí súnmọ́ sí mọ̀jáde ló ti ṣẹlẹ̀ tó ló bọ́ tí ń ṣe nǹkan sí

gbogbo súnà tá ń sàlàyé látàárọ̀ ọ̀dọ́ta là ń dá padà sí jàmá ọ̀dọ́ta ní súnà ní ọ̀dọ̀ ànábì àbí tó lè ní láti ní àwọn aláṣejù àti aláṣejù àwọn ọ̀tá olé àtọ̀tá òde àdánwò kan tún ṣẹlẹ̀ sí ìsìláàmù ilẹ̀ Yorùbá bá àbá ṣọ́ra àlà yóò padà ṣẹlẹ̀ àbí ká ní ti ń ṣẹlẹ̀ sí súnà ilẹ̀ Yorùbá ṣe pé súnà ni pé bàbá kírun káfíjọ títa ní bàbá gbáwẹ̀ káfíjọ títa ní ayọ̀ zàká kájọ fíjọ títa ní a ṣe wá sí tàlàáfíjọ àwọn sálàfù táa ní agbọ́dọ̀ tún mọ́ ibi jọ lẹ́yìn ànábì tẹ́ mọ́ tó balawada máa sálàfù náà mọ́ ànábì ló ní àbíjọ wọn ànábì ní àdífì àfáwà da ìbáde ìlú sàríyà rí Allah ta'ala anhu àni sàhábà tẹ̀lé ó ní ìdáhùn mọ̀ jẹ́ ìṣẹ́ màá rí pé àgbẹ̀bí ṣe wá àti ẹni tí ń dágbére lọ́wọ́ ní kó sọ àsọ́lẹ̀ inú àsọ́lẹ̀ ló wá ní ẹni tọ́lọ̀ ń bá ní kẹ́mi ìlú gùn díẹ̀ nínú ẹ̀yìn àlùmọ̀ yìí fàṣàyàrò sì ya fáwọn kẹsẹ̀ yóò rí àpá ìlú tó pọ̀ ilé yóò dé ìsọ̀tẹ̀ yóò dé ìsọ̀tẹ̀ àdájọ́ ikú bá ti wá ní àti táwọn àrólé ìrìnṣẹ́ jẹ́ ní ìmọ̀nà àtàbà sílẹ̀ ẹ̀bí mú o kúrò mẹ́bí ní eyín ọ̀gàn yìí yìí ó ní kí ni ilẹ̀ ìgbàmúlà níbẹ̀ ń kó rọkọmẹ́ndì àwọn alùkùlọ̀fà ọ̀rọ̀ ṣìlú ìgbà tí ó débi àbí fìlìtìrọ̀ ọ̀rọ̀ náà wọn tó sí 71 wọ́n tọ́rọ kọ́ ti nasọ́rọ̀ ó láwọn nasara àwọn náà pín ilá fìntín wọ́sọ̀bọ̀ ilá tọ́rọkọ̀ wọ́n kò ní sọ̀rọ̀ ìtú wọ́sọ̀tọ̀tọ̀rọ̀ ha ìdí ọmọ ó lálẹ́ ọmọ yìí ó padà pín tèmi gbogbo ẹ̀ yóò wọ náà àtẹ̀yọ̀ kan ẹyọ kan àmín àwọn sàárì àlẹ́rù wọ́n lẹ́ kílẹ̀ yọ kan ìwáyà kan làlẹ́rù wa ní real jamaa real jamaa àwọn jamaa ìkan náà sọ́hábà tó láti máa sọ́ọ́lù wá tó aljamaa ó ní aljamaa tó máa wá àpọ̀ alhaq wọ́n lọ òkú ìjàwáhàdà aljamaa ní tó bá ṣe rẹ́gbí òdòdó ọ̀rọ̀ tọ́lọ́wọ̀n àti tàbí náà kódà kó bá ti gbé wọn nìkan lọ bára rẹ̀ ń bẹ́ ṣe kẹ́ pọ̀ ní jamaa

sojọmọ gbogbo ìjọsìn wa alùsùnà kìnnì kan ogun tó bá yọ pé ààrẹ wọ́n sáàtì fi ṣe dàndọ́rì májì ó bá tẹlòmí ìlọ májì ó jọ tẹlòmí àbíká ní àtàndọ́rì sọlọ́lọ́ àlùsùn gbogbo nǹkan kálukú wa àwọn tá a fi jọ ní ànábì àwọn sọ̀hábà tó lóòrùn rẹ̀kọ́mẹ́ndì wọn yìí ó ti lọ ara máa rẹ̀ bá ànábì nìkan ló rẹ̀kọ́mẹ́ndì àwọn sọ̀hábà alùkùránì náà rẹ̀kọ́mẹ́ndì wọn olúwasọ́ ní pẹ̀lú pẹ̀lú in amanu bi mithli ma amantum bihi faqad ihtadaw ẹ̀ táwọn èèyàn yìí náà wá ní kìtàbí tó bá ilé gbarú gbàgbọ́ tẹ́ gbà هو إن آمنوا مثل ما آمنت به فقد اهتدوا جزاكم الله خيرا tàbá gbàrú ẹ báwọn bá wa lọ gbàrú táwọn sọhábà gbà olúwa ni àmọ́ fàìntà wọn lọ sáwáwá ilé máa ya pa ìlú ilé yóò dèmí sọ jẹ ilé yóò dèmí ọ̀rọ̀ wọn ò ní yé ra wọn. kẹrí ibi tá a fọ̀rọ̀ àwọn sọhábà ànábì tàbí ànábì àtàwọn sọhábà rẹ kalẹ̀ kí ló ṣẹlẹ̀ sáwà náà nìyí ẹni tọrọ kálukú ò yé ra wọn kò lè yíra wọn níbi kan tọ́rọ̀ owó ti mọ yíra wa tàbátí tàbátí tá nẹ́bí àtàwọn sọ̀háàbù ẹgbẹ́ mo ti sọ olùsọ olórẹ́kọ́ méjì wọn wà ìlà ànẹ́bì nìkan ṣoṣo ní ìlànà jẹ́ àmá ìnẹ́bì nìkan ṣoṣo náà ní jẹ́ tó ráwọn sọ̀háàbà ní gbogbo tá ní wọ́n sí ohun tánà yìí tá à ń ṣàlàyé fúnra wa yìí ẹja bẹ̀rù ọlọ́run ọba wa pẹ̀lú rẹ̀ ànábì ni ó àdánwò tí mo wá ló bá wọn ní súnfítà wa ń bẹ lọ́hùn kó mọ́ bá wa òní má ṣe súnà tọ́ọ̀mà fi tẹ̀lé yàn ká máhàmà káàdà tí mo nìyí látò wà máhàmà àlá tààlù kò sí bípò ẹni rẹ̀ ò bá ti tó kò sí bímọ rẹ̀ ò bá ti tó má ṣe súnà pé a lágbàjá mú fẹ́ mọ́ tẹ̀lé aláìkèjì súnà tàbí súnà tàbí bí tẹ̀lé ànábì àwọn àlùfáà wa náà jòkó ìbọn ti já àfáà wa tó yìí máa ní a súnà tí mo fẹ́ mọ́ sí àníkà tí àwọn Sheikh Abdul àdánwò là ń bá ilẹ̀ Yorùbá láì bọ́m̀bẹ̀ yóò in tó bí ogun wọ́n fẹ́ bá tàwọn bàbá wa jẹ́ wọ́n fẹ́ bá tí àwọn àgbàlagbà jẹ́ in tó bínú o in tó bínú o torí pé ìjọ náà ìsìláàmù tó ń ṣe ìjọ náà kálukú fi yóò ti ṣe tiẹ̀ ó lè yàtọ̀ sí bí èyí ó ti ṣe tiẹ̀ ẹ̀ àpáwọn bàbá tiwa ti mọ́ ń ṣe rèé ẹ àwọn bàbá tiwa náà fẹ́ tí mọ́ ń ṣe nù ẹ àwọn bàbá tiwa náà fẹ́ tí mọ́ ń ṣe nù tẹ bá ti wo kí ní olóòtọ́ ẹ̀mọ̀ rí pé tẹ bá wò wà àwọn tá à ń jó ní kéwú nílẹ̀ yóò bá nìsìn kí ní kálukú wa mọ́ ń júwe kì í kálukú wa ẹ̀rọ àwọn ẹlòmí àwọn ìṣe tí wọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ni kúrà ní wọ́n bá kéwú wọ́n ké pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ gan-an pẹ̀lẹ́ àjọ̀gbọ̀n orúkè yìí ọlọ́pàá ṣàánú wá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ló bá dé àti pẹ̀lọ́dọ̀ ọlọ́run tọ́wá ìṣúwò dáadáa ọdún pé ìyí òjú ẹrú ìpìlẹ̀ sí ọdúnwá ọba sí láyé lórí ọdún ìpìlẹ̀ tí wọ́n náà kọ́kọ́ dáwákà ní ọjọ́ agbádá ẹ̀rùn dáwákà ẹ̀rùn ẹjọ́ ni jó gidi ni irúgé ìrúdí ọgé nílé ara tí ó ma jùdí bí ọgbẹ̀ masha Allah ń júwé ìtàdínmọ́ wọ́n sì láwọn propaganda náà kí n kì ní báyìí náà ní tí ó ṣẹlẹ̀ o wọ́n sì sọ di gbogbo ayé pé ah kí ní yìí mo ti mọ̀ ní àwọn àwọn mẹ́ àní ò ti wá gbogbo ilé ayé yìí ah gbogbo ilé ayé ọlọ́ọ̀ni ẹ̀yìn ni ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ sí kò sí wá ní ayé yìí tí o bá ní pé ah, ìyí mọ̀ sọ̀rọ̀ báyìí tó bá mọ̀ bẹ̀rù ìwọ múru wa wá tó bá mọ̀ bẹ̀rù wa ń bẹ̀rẹ̀ gbogbo kí ní ìjú ìwé ní kàlùkù tó ní àdánwò ẹmọ́jọ wọnú súnà òun tí ó wà di àwọn ilé bá ti wá rí wọn súnà ti léyìí àwọn ti kórè àwọn ará mọ̀kùnkùn bá ti wọ́n ti súnà ti wọ́n lọ ọba ti ráwọn ilé yìí àṣúnà ti lé yìí àwọn ṣúnà ti lọ ní wọn ẹ̀rẹ̀ àṣúnà ti lọ ní oríṣiríṣi wá ní ara a ní ìtàtàwọn ara àmùkòkò ẹ̀dá kò sí àmùkòkò kan tún bẹ́yà yìí tó rú mo jọ̀dẹ́ ìdí ń wí yìí àwọn ara àmùkòkò gbọ́rọ̀ bínú bábá sì bínú àyín àti wà kúrò lọ́dún sí ẹ̀mùsùn ọ̀sán ẹ̀rọ arábòkò ààrẹ ìgbémi lọ́dún sí àwọn náà mọ̀ pé ìsàkójú rẹ̀ ni alhamdulillah máa ti jẹ́rí súnà rẹ̀ jẹ́ pé á ìyíta ìṣe ní lọ ni ó ní kí ni ìṣẹ́rí súnà ti lọ ní oríṣìíríṣìí wáyé ọ̀tọ̀ ní súnà tàfà lágbájá oníbó ti wá ọ̀tọ̀ ní súnà tàfà làkásígbè oníbí yóò náà ti wá ọ̀tọ̀ ní súnà tàfà àtàmàdò ń kùn fún ẹ̀dàkùn gbogbo àwọn kíní ìjálò ìgbò ẹlẹ́ẹ̀ẹ́ ẹjá dá gbogbo ẹnu àbí ọlọ́dẹ máa bá kan wá láti jọ dánù wá láfà àti ẹnu gbogbo nǹkan tó bá ti ṣe ní súnà tó ṣe òun sọ̀rọ̀ mẹ́ àbí wọ́n láfà àti ẹ Mọ̀dínà ló wà ní Saudi ẹ̀rà àwọn ọ̀rọ̀ ní ìtàwọn èèyàn wá ń fà ní ìpínlẹ̀ ọ̀rọ̀ personal issues lẹ́yìn ṣé súnà ní olùwọ́n ṣe ni ìgbà tó ọ̀ṣẹ́ súnà tálábí ọ̀ṣẹ́ súnà rọ̀bí súnà tá lọ ṣe annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹ́ ṣe rọ̀bí òdí ìdàkùn sí dáàrí òtí tó kèmì àníkílà mẹ́bí ṣe ẹ́ alábí ẹ àníkílà mẹ́bí ṣe gíní kí ló sí nítorí ẹkùn mọ́ kàn wánú àwọn agbéyùn kalẹ̀ ẹwà máa rí ọ̀tọ̀ ní nǹkan ní ìta àwọn ìṣe ó tẹ̀ tó lọ ní kíwé gbogbo ẹ̀ sáàrùn ún sáàmà ẹmà ń gbé ah, wá ń kó náà báyìí ẹmọ́jà tó kó náà o súnà wa ta láti kọ́ ti jọmọ́ àdábì mọ́ torí àdánwò yẹn já mọ́ wò bó ti ṣẹlẹ̀ sáwọn sáà wínú lọ́rọ́ fi dogun pé ẹran fẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹran yíò láńjà láti wọ́n mẹ́yìn àwọn náà ẹ̀dá kúkú jẹ́jẹ́ ìṣèbalẹ̀ ṣe bú ọlọ́run ni àríkọ́lọ́run mọ́ bàtẹ́ yín jẹ́ òun náà tún wí ìyá ní mélòó làwọn tó rí ṣe tí wà ní wọ́n fẹ́ bàtẹ́ wọn jẹ́ tẹ́rí wàhálà àwọn ẹ̀ṣẹ̀ skọ́tù ẹnìkan àníjẹ́kẹ́ ṣe skọ́tù rẹ̀ lómi mọ́ ah wọ́n fẹ́ ṣe skọ́tù kìnnìkan nàìjíríà wá wá lẹ́nìkan bá ló fẹ́ ṣe skọ́tù ṣe kọ̀rọ̀ ní ìwọ́wà mọ́ra sí ọlọ́rìn láàyò sọ̀kítù ìlànà ṣe ẹ̀kan lè ṣe sùkọ́tù èyàn àbọ́lọ́run wallahi láàrin la yusqitu illa Allah ọ̀rọ̀njọ́ tí kọ̀kọ́ gbọ́jú láyé la yusqitu illa Allah ẹnu ṣe kùnà aláàmù Abdul-Aziz ibn Rajab ìṣẹ̀rọ̀yìn sábìrọ̀lá ẹnu ọmọ tí ọkọ̀ gbọ́gbọ́lọ̀ mo wá dúgbòrò nìyí bá tí ń ronú ojú hmm. tí mo ronú pàǹtí hmm. tí mo tún ronú ojú tí mo tún ronú pàǹtí tí mo tún wá ronú àbújá àìgbà pé láàyò sọ̀kító ìlàwọ̀ ó dùn mí pé mi ìjẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí mi wallahi fiha durusun wa ibar durusun wa ibar àmá kò ní dùn lẹ́nu orú ẹ̀ ẹ̀mí ẹlòmí ìgbó ti lórí ẹ̀ torí ọba rẹ nìkan ọba ń múra kankan wá ní kí ló dé ẹgbẹ́ ṣe skọ́ọ̀fù ṣéèkì fúlàní lọ́wọ́ bẹ́ para rẹ kọ́kọ́ mọ kìíní kan pé láàyò sọ́kẹ́ tó ìlànà ẹ ààrẹ pọfẹsọ kìíní kan náà já láàyò sọ́kẹ́ tó ìlànà wọ́n bá dé já ìwọ́ kan wọ́n sọ kẹ́ẹ̀ẹ́ mẹ́jà ẹ̀ẹ́dẹ́rì mọ̀ á wà láàpọ̀ mẹ́jẹ̀ skọ́ọ̀tù yẹn lọ́pọ̀lọpọ̀ wáyé tó wá tó wá mọ ìṣe ọlọ́run dáadáa

ìdọ́lọ̀ wá ṣe ní pé àẹṣẹ́ ohun èmi bẹ́ẹ̀ fi jọba tẹ́lẹ̀ náà ni mo háwálà yìí gan-an lèmi wà ló sábà ní tí bá lọ́wọ́ sílùsílà bá nẹ́bí Yusuf ṣe gbépò tó dé ní ọ̀hìnṣẹ́ in tí wọ́n làálẹ̀ orí foundation wọn náà lọ́lọ́wọ́ bá gbọ́rọ̀ rẹ̀ bà torí inú omi tó jù sínú kànga tó jù sí làwọn tí ó fami jáde di fami jáde ẹni ó fami jáde náà ó náà tún fẹ́ ṣe scott ló máa

ẹ̀tún wà lórí Musa àti Fìràún Fìràún náà gbọ́ pé Musa ló gbọ́lá lọ́wọ́ ọ̀dà ìtàṣe rẹ̀ ẹ máa pa gbogbo ọmọkùnrin sábà ti bí ẹ pa kan lọ́dún kan ẹ máa fi wọ́n lẹ̀ lọ́dún kan ọdún tó ní ká máa fi wọ́n lẹ̀ lábẹ́ Haruna ọ̀dáwùnà bí ẹ̀sùn ìpínlẹ̀ ọdún tó ní ká máa pa wọ́n ìná bí Musa ṣẹ̀gbẹ́ sí ẹgbẹ́ ẹ̀sìn ìgbìlẹ̀ ìgbẹ́ yẹ ọlọ́run ní eh, àsìkò gan-an mo fẹ́ bí ọ torú sí ṣe káàmì bá lọ rí bí Músá sígbà tí ẹjá sùn tán ní kẹ́ mọ́ pààyàn ni ìyá rẹ̀ kò ní dúnú odò àmákòó la bí sí kò jẹ́ kó kú òjúnú odò ó dé lòdò tán lọ́ni wọ́n kùn dáńtí ẹjà rẹ̀ omi máa gbé lọ omi sì gbé lọ dẹ́kùn lè bèèrè áúnà bèèrè áúnà ìwọ̀n lọ́wọ́ à ń tọ́jú ẹ̀ owó rẹ̀ lọ nà lè lórí oúnjẹ rẹ̀ sì ló jẹ́ ọ̀tí tó bẹ̀ mọ́ ìnà ìdáwọn náà àbí òun náà òun náà ìpàdà sọ Músá ń gbà tó di kó gbogbo ẹ̀kẹ́ ọgbàgbé ni àwátá tọ́jú rẹ̀ láti kékeré láti wà ní dá ọmọ òpó lọ wà àwà yí ní ọtọ́jú mi náà ní ṣíwá ni àlọ́lọ́ mi mi gbogbo ọjọ́ tí ìrùfìdà ó náà bá ti wá ń dáyé tírù náà bá ti wá ń dáyé náà bá ti wá ń gbèrò orun tí tàná gbèrò lórí tàná ló padà gbé gòkè gbogbo tí wọ́n gbẹ́lòkè náà ni pàtíníkàlì àmùsálù nàìjíríkù hálì náà sì ní kí mo wí ìyówé ní ẹ̀tọ́nà bá ní kó lè dìpó díẹ̀ ọba lè dìpó díẹ̀ torí fìdá ó náà tẹ̀ ní wàlá òdígbé musa gòkè òdígbé musa gòkè o ọlọ́mọdé àti gbogbo aná ní musa ó ti mọ́jú wá fìdá ó náà níbo là ń lọ ni pé súnà tá a bá sí ẹmẹ́jà máa súnmọ́ personality kò sí bá fà ní ò bá ti mọ kí ó tó kò sí bí ò bá ti mọ súnà tó kò sí bí ò bá ṣe dìfẹ́ǹdì súnà tó gbogbo súnà táwà ó bá ṣe tálágbọ́dọ̀ mọ́ bíjọ́ ànábìnrin ọ̀hún àwọn àlfà àwà mọ́ fẹ́ràn wọn tí ẹmọ́ àwọn àlfà nítorí pé wọ́n fẹ́ràn súnà a mọ́ ìdí tá a ṣe fẹ́ràn àwọn àǹfààní tí a àbá ìfẹ́ràn ṣe ọ̀nà àwọn nífẹ̀ẹ́ rẹ̀ àwọn gbogbo bá bá ti nífẹ̀ẹ́ rẹ̀ tó níjọ bá ti ń ṣe jù sí pé a ọ̀rọ̀ tó ti wá sọ yìí ó sì wá òbí ẹ̀ka tó èèyàn kan wá pàṣẹ ìyẹn sára sí pàtẹ́ ìjọ rẹ̀ ṣe sọ̀rọ̀ bí náà káàkiri sí gínú a máa ti rẹ̀ kó máa lọ ẹni yìí ó mú díẹ̀ káàtó ẹni náà ti mú jù kó lé tó báhùn kálukú sì ṣe gínú tó gbà ti ẹ̀ ẹni yóò bá sì máa gbé ìjọ rẹ̀ ìgbà yóò a sọ tá wá gbé lọ tá gbé bọ̀ tá fà á lọ tá fà tàbá wá kọ̀ntínú lórí ẹ̀gbẹ́ àwọn àfihàn nẹ́bí ilẹ̀ o ẹmà àwọn ìwọ̀n kò sí pé tó ṣe wà bá tàbí lọ ó wájọ́ tàbí kò wájọ́ tíwájú nǹkan ní ọjọ́ tí lọ jẹ̀má mo sì si sọ lẹ́ẹ̀kan pé àtẹ̀kì fẹ́ ṣe dáàmà sí ẹ̀dàkùn ẹ̀dà gbóyà ní awàdì olú awàdì ọlọ́wọ̀n bá wàdí má ẹ̀yìn ẹ̀yìn وعملا متقبلا وشفاء من كل داء àdíngbénu ó lè mọ́tì béèrè ẹyọ kan àti méjì lọ àti ìgbà tó bá yìí ń ṣe àfọwọ́ àwọn ọmọ padà sí ẹ ó dáná ẹ máa ń ṣe àfọwọ́ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ à ah, ìbéèrè kan tí wọ́n wọ́n lé táàlé tìdé ìbéèrè ń pọ̀ èwo ló jọra wọn náà ẹ̀yà ah, ò ní gbọ́n ẹdún tó sí bá bèèrè báwọn náà ah, àbíkẹ́ wá jòkó yàn yìí ẹ má rẹ̀ ẹ tọ́lọ̀ bá lọ́wọ́ ìgbà ni kankan sọ́mà ló wá dọ́gbọ́n yóò kan sí ilé kan ní tọ́lọ̀ ń bá lẹ́nu yín bá ẹ̀bẹ̀rẹ̀ Ìgbóhùn tí a ń mọ̀ náà ní ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ tó ń tó jálá ìlú àbí ń tó ògùn ogun tó jẹ́ mùsùlùmí tí wọ́n máa ní nǹkan nínú ọ̀rọ̀mọ̀dọ́ ọdún tó òwúrọ̀ ìyẹn tó ń gbà tàbí tí ó di tó ìtọ́wà ẹbìrẹ̀ ní ìmí ìmí Ìjọ́ ìrìn àwọn ọ̀rọ̀ àti ẹ̀rọ àti àmì tó jẹ́ ẹ̀rọ àkọ́kọ́ ìgbòrò Oya ẹ máa ẹ sáà ka gbẹ́lẹ̀ ẹ máa kalẹ̀ ìtọ́nà balabata wọn. Kọ̀ẹ̀sà ní ọ̀sẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀pọ̀ ọmọ tí ó mẹ́rin máa ń ẹgbẹ́ ọ̀pọ̀ ọmọ

Àwọn àwọn ọjọ́ súnmọ̀ ìlẹ́ kí àwọn àti àwọn àwọn àwọn àwọn Àwọn àwọn àwọn àwọn ìlọ́wọ́, wọ́n ti sọ̀rọ̀ lọ́pàá ọ̀pàá ẹ̀rọ ló máa ló máa ń fi ìgbìmọ̀ lọ́pàá ní ṣe ń jẹ bá jẹ́ fẹ́ ìgbẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìṣúná ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀.

tó ọ̀rọ̀ ìbéèrè náà pọ̀ pọ̀ onígbàlàbí tó ń ṣe sàárà ìjà lè gbá lọ́wọ́ rẹ̀ àbò gbìyàn lẹ́bùn àkọ́kọ́ ìpè àwọn onígbàlàbí ní kàtígórì àwọn ìlú ilẹ̀ ìjẹ́gbàlàbí wọ́n ti sọ wọ́n di kèfèrí wọ́n ti sọ wọ́n dẹ̀lẹ́bùn bí ìjẹ́ ń tẹ́yẹ̀pẹ̀ ìjẹ́ ń wo ní gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ìyí tí ó ń pè dán ìdáhùn náà tẹnu ìdán bẹ́lì ìdí máa ń ṣe ọṣẹ ìtajà o ìdán o ìdí ń ṣòkí jẹ́ o ń ṣayẹta ìdán ní ṣe o tó ní bẹ́jálà bí bá bá ti ẹ̀gbẹ́ lélé yìí ó ti gba débi kó fúrú èyí tó kù ní pé àwa ṣàlàyé fún ó ti bá ti ẹ̀gbẹ́ lé gínú kò irú àwọn èèyàn báyìí àyè máa ń gbà nǹkan lọ́wọ́ wọn ó sì lẹ́yìn الصحابي الجليل أبو بكر الصديق رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ọmọ kan máa ń sábà wá sọ́dọ̀ Abubakar àwọn afúnni àdíjì lọ́rọ̀ lórí tí mo fẹ́ mú wáyé wọn àmọ́ lẹ́sùlọ̀ ẹ̀rẹ̀ lẹ́sùlọ̀ àti wọ́n ní ọmọ yìí wá bí lọ́kàn ó bá mú kìnní kan fáwọn Abubakar kì í a mo gbé kìnní yìí wá aláwọ̀ Abubakar yìí wá wù lọ́wọ́ rẹ̀ wá gbà á nǹkan níjẹ̀ sí i àní àwọn sì gẹ́gẹ́ jẹ́ ní Abubakar bá tó bá jẹ́ ẹni lọ́wọ́n bá ní kí ní jẹ́jì mú fún ìjẹ́ ohun àti ẹgbẹ́ mú jírí bóòlọ́ ti wá rí ó ní bẹ́ẹ̀ ni ó ní àwọn ìgbà tó ń bẹ tí ìmọ̀ ń sàgbégbá ó láwọn tí mo wá ṣe ń jọ náà náà ti wá yẹ kán ṣètò kan ọ̀dọ̀ wọn táà mo ti gba ìjẹ́ rí tí mo mú wá sí ọ̀dọ̀ yìí ní àwọ́gbákiri ń tọ́ fún mi jẹnu oníbẹ̀ẹ̀lẹ̀ àà aláwọ̀gbákiri kí kọwọ́ bọ̀nà fún ó kọwọ́ bọ̀nà fún ní kíkọwọ́ bọ̀ tí ẹ̀yàn bá jẹ́ tí yóò fi pọ̀ wàláyé ti gbogbo ẹ̀ pátápátá òkòdó rẹ̀ haramu rèé kò ní dé ọ̀dọ̀ tèmi ó ń jálàbí tí wo lẹ̀ pẹ̀ tó wá gbé mọ́tò fún wọn náà kí ló gbé wọn pé tó lọ rí sí níbi ẹ̀pẹ̀ tí ń wò náà ni irú àwọn èèyàn báyìí àjẹun yìí ọlọ́mọṣẹ́ àṣàlù wa ọlọ́mọṣẹ́ ẹnìkan náà ẹlẹ́sìn wọ́n lẹ́ni tára ìyá àwọn bàbá rẹ̀ wá lọ rí ṣiṣẹ́ àwọn agbésẹ́ wá àwọn oníkẹ́ni yìí tó gbúlá sọ́sí ìjó lè lò ó àkómọ̀ lò ó kó mọ́ ṣe kí ni jama kó mọ́ lò ó àti kó kọ́kọ́ wá di ilẹ̀ gbé wá ṣágbó ní àà tó bá ti bá gbo ìdí kìnnìkan ìdí kìnnìkan tó ti trust wọn bẹ́ẹ̀ pé ìtàn káláwọn lọ gbé wá iná lọ gbé wá ilé ìgbésí láìpẹ́ rẹ̀ alágbó ọbẹ̀ ìdí ìṣọ́ ìgbòjé kí ní alúfúnnà kankan àdíkọ́ gbá ní ọmọ gbà ohun débi tí ọlù ní wá mọ́ ń dé pọ́ìntì ní ìgbà ní ìtúsí pé ẹni ó bẹ ní pòsíṣàn yìí agbára ti ẹ̀gbọ́n orí kankan mọ́ àwọn ọmọ ìyá tán lè ti ẹ̀rẹ́ sí rẹ̀ tán mọ́ lò tẹ́ẹ̀bọ fún wọn sí tòsí àbáwọn mọ̀lẹ́bí gan ti lé wọn ẹ bá jẹ́ gbó alùsùnà tẹ́jẹ́ bí kó bá náà nù àwọn ilé kálukú wa tẹ́yìn ó wá kú ọmọ ìyá yìí nìkan àwọn àrídán sí kìtì lórí ẹ̀ àrídán sẹ̀bọ̀ àtúnwàgbára wa nínú ìgbàgbì bára wa tá àlágbára kan tàbí sí tẹ́gbẹ́ àníbọ́lọ́pàá mú wọn ibẹ̀ òun àwọn alùsùnà tẹ́jẹ́ fọmọ ìyá yìí fọmọ ìyá gùn mọ̀ pé wọ́n ti lò fún òun gbogbo táwọn ó bá fi láì fi wúrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní dọ́dọ̀ ọmọ ìyá wọn kò ní ni jama kò ní dọ́dọ̀ ọmọ ìyá wọn àwọn sì máa rí ọmọ ìyá wọn gẹ́gẹ́ bí mùsùlùmí kódà á sì máa rí gẹ́gẹ́ bí àlùsùn kódà ká máa rí bí wọ́n ti ń takò títà nítorí tiẹ̀ wọ́n ti ń fi ẹ̀jẹ̀ lẹ̀ á máa pé òun kankan mọ́ kò mọ́ tán ṣe mọ́ àwọn yìí ni wọ́n ń ṣe sí ní ọrùn bó bá jáde láyé bẹ́ẹ̀ tó bá di ẹwà kí mọ̀sí lára àwọn ẹja gbáwájú àwọn mẹ̀lẹ́bí tí wá ti dìbà àwọn ẹmọ wọ́n ṣe wọ́n máa ránṣẹ́ pé náà ni èèyàn yìí ti wá jáde ẹwà ṣètò rẹ̀ bẹ́ẹ̀ tí máa ń ṣètò ara yìí a ti máa wọn míì náà tọ́jú dára bíjọ táwọn ọjọ́ tí máa ń ṣe níṣẹ́ wípé tó kù bá kú àwọn gan ilé gbé fúnra wọn mọ́ èyí tó bá ti witness ibi tó ní súnmọ̀ ti gbẹ̀ fún nísìnyí òkú ní súnmọ̀ náà nìyí èyí máa wọn tí wọ́n mọ́ pàlú bóòrùn ìgbé alákùn èèyàn wá fún ní àdúgbò bá ìjìlá nínú ẹ bá wa pa àwọn èèyàn àwọn alákẹ́kọ̀ọ́ wá wú ẹ̀fún rẹ̀ torí mo ti witness ibẹ̀ ti wù ẹ̀fún kàdé ẹ̀fà lọ sí lára ó sì dùn mọ́ni púpọ̀ èyí ní súnmọ̀ ẹ̀mú la ṣiṣẹ́ mẹ́ta jẹ́ ara súnmọ̀ náà nù nínú la wá lọ ni pé inú ẹni tọrọ rẹ̀ bá wí báyìí òun kọ́ ló dáná òun ọrùn àwọn ta lọ rán wà àwọn mọ̀lẹ́bí kan ti ìlọ̀kulọ̀ lọ́rùn ọlọ́mọdé àmì níbi òfin tó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn ọmọ àbá mújà ààbò ojú wo ni súnmọ̀ fi mú ọ̀rọ̀ báyìí ọlọ́mọdé àṣàmì wọn àkọ́kọ́ ọ̀rọ̀ ìbádàkọ́ ó ti bọ́ sí ọ̀rọ̀ àdá ìṣẹ́ni táwọn èèyàn mọ́ ń ṣe láàrin ara wọn ni àádà ni àádà ni àwọn àwa máa ń wà conscious dáadáa ayé kan máa torí pé ṣe bí ádà ní ká máa wá rọ́ bẹ́ẹ̀ àwọ́wà tó wá jọ owó pé ádà ní o àmọ́ṣẹ́ kì ní ìfrí ìtẹ́yẹnyẹn ádà ní lóòtọ́ tó yẹ kó frí àmáwọn nǹkan kan bẹ tó so papọ̀ mọ́ àwọn ẹlòmíì ni wọ́n fẹ́ máa sọ ẹwà máa rí ẹni tí wọ́n wà lágbára wọ́n wà ẹ̀rẹ́ lómi ọmọ rẹ̀ sí ìbẹ̀lẹ̀ pé ó pé ní ìyá kí gẹ́gẹ́ sóde ó five thousand náà paṣọ ó dákun mọ́ lójú ó tì ní ohun tẹ́ lágbára ní láàyè kálí kò lọ́wọ́ lásán ìlà àmùsàáfà àwọn ohun náà kí ní ìtú wọn wà ní wọn díẹ̀ díẹ̀ àfá àláàfá fi pé oúnjẹ tó ń fi ilẹ̀ gan wàhálà ni ìwọ́n tó wá dé ọlíjẹ́ ìbáàbù kan lẹ́mú torí pé ti ta kéré kan fẹ́ ṣe pàlímọ́tò nìka náà lọ́wọ́ ahọ́n mọ̀ sí ní tí ò bá lágbára mọ́lìlá ààbò lọ́rùn ibi tí àwọn kìíní ti ní èsì ẹlẹ́ẹ̀kejì àwọn aṣọ táàbà tó bèèrè ó bá máa wọ̀ nínú májẹ̀mú tó de ìjáàbù ní jẹ́ lè bá ò ṣúrọ̀ ìwọ níṣì ìwọ àtọ̀rẹ́ mẹ́ta mú aṣọ ń wà ní àbá ti dé wà níwà bá ti rí àti mọ̀mọ̀ pé ah, àwọn kìnnìnù ẹ̀yìn ti ń dá yàtọ̀ láàrin àwọn ẹni tí ẹni tó ṣẹ́kù àwọn agbègbè yìí a ń pàkíyèsí rẹ̀ ní o àwọn tí a gbọ́dọ̀ mọ́ owó bó láti fẹ́ frí ilẹ̀ ìlérí kò tó ti sáàmà ìyá mi ṣẹ́wárí ibi abẹ́ má sọ yìí náà sí nìkan tó wá wọ náà àwọn ẹlòmíì torí pé lẹ́yìn kó ti ọkọ́ jẹ́ ṣúrọ́ mọ́ra bá kíyèsí ó lè jìlìbáàbù ẹ̀rí tó yàtọ̀ láàrin gbogbo àwọn jìlìbáàbù àwọn nǹkan wọ̀nyí la nílùú láti lè lọ gbà kí èsì ara wa sí ẹ̀rí pé mo ti yẹ pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí la pé ọ̀rọ̀ àádà sọ̀rọ̀ ìgbà a máa nílùú láti wọn èyí tó sì pọ̀ náà àwọn àfáà àná sọ pé kò sí tó burú mẹ́ ara àwọn tí wọ́n tako tí wọ́n sì tako lè kú wà tí wọ́n gbà pé ara pé ẹ̀ ta tẹ́tẹ́ náà ni àwọn míì rè rò bí àwọn ìdíbò yẹn bá fowó lẹ̀ ni pé yóò bá ti fowó lẹ̀ kò sí láìsí àwọn àlùfáà ní sì dúró lórí ẹ̀ náà ìdíje sáà ni afẹ́kọ̀ọ́ lẹ́nu àmọ́ Sheikhul Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah àtọmọ tí wọn sheikh islam ní ìgbà kan ìlú ìjẹun yìí alẹ́ rahmatullah àwọn sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn wá sí lójú pé a ah, tí ànábì bá láàbá lè máa ṣe mùsábápọ̀ níbi à ń gún ẹṣin a lè máa ṣe mùsábápọ̀ níbi à ń tafà ṣe bí nítorí jihadi ni litakuna kalimatullahi hiya al-ulya ah, bàbá wa ń ṣe mùsábápọ̀ níbi kálukú rá ní ó lè máa bẹ lára wa kó lè kí ìjẹ́kùlú alukur'ani lè tún rinlẹ̀ dáadáa pé á ah, àwọn òrùn pé yóò jẹ́ nǹkan tó burú kódà àwọn wá fẹ́ kó lórí alukur'ani nìkan gbogbo bá jẹ pé ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn òun náà la lè máa ṣe mùsàbákọ̀ ní lórí ọlọ́wà arúbìnrin kí ìlú jìbá àmúràn gbọ́lẹ́tọ̀ gbogbo náà Allah subhanahu wa ta'ala fúnbìnrin náà ọlọ́mọsára wà rọ̀ ọlọ́kàn obìnrin láwọn ọmọ gbọ́wà ti súnmọ̀ dáadáa àmọ́ ìjáàbò ní ọ̀rọ̀ àwọn lọ́rùn ṣètánì ní òtí ìjì òrọ̀ ìlọ́rùn wọn kí ni òtí ìjì òrọ̀ ọlọ́rùn ilẹ̀ wọn ṣètánì ní ọ̀rọ̀ èyí tó bá ti yé yí kò sí tó kù mọ́ kọjá pé ìmọ̀ ṣe èèyàn mọ̀ sí in tí ò bá ti yé èèyàn ti yé èèyàn tọ́nu àmọ́ tó bá ti yé èèyàn tó kù ní kí èèyàn mọ̀ àti ìkọ́kọ́ bá yín dúpẹ́ fọ́lọ́ pẹ̀ gbọ́wọ́ àti alùsùn náà èyí ìkọ́kọ́ jẹ́ orí ńlá kan tọ́lọ́wọ̀n bá sí fún yín a máa wá ń ba yín bọ́ ọlọ́run bá pé ọlọ́run tó wá fi rọ̀yìn lọ́rùn òun tẹ̀ríkẹ̀ ìrọ̀yìn lọ́rùn ẹ̀ tí ìfẹ́ sí ní òun torí èmi ò rẹ́nìkan sì gbọ́gbọ́ oúnjẹ ni kó a ní ọmọ gbọ́gbọ́ lómi lára wọn àti mú mi ẹ ọmọ òun bẹ́ẹ̀ náà ní tó bá jọ yẹ́rí ọ̀rọ̀ alìkíámọ̀ láti mọ́ ṣòdúró wáyé yẹ́rí wá padà àwọn àfáà àfáà irun yìí kọ́lọ̀ fi rọ àwa náà lọ́rùn à ń gbọ́ bẹ́ẹ̀ jẹ́ wàhálà ìjọ pé yíké èyàn àbáyé dákọ̀ bá ń bẹ́lọ́ oúnjẹ mo gbélẹ̀ yọ́rọ̀ oúnjẹ lè jẹ́ sọ àmọ́ tá àti lè gbá ọ̀rọ̀ yẹn dànù tán yányán ó ní pé ìtọ́lọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo tí mùsùlùmí bá ó ní ká máa bẹ lọ́hùn kọ́lọ̀ mọ́tà sí ní ìyó ó ní kódà bàtà lásán kókùn bàtà àwọn àrùpà abẹ́ sún padà á tún máa bẹ lọ́pọ̀ lọ́hùn kó bàtà mi ìjà òpá ń ṣe rọ́ọ̀nù kí n lè ní ọ nígbà lóko àti ń kàn gbé fún ni jọmọ́ àwọn bàbá wa ta ní wọ́n ṣàdúrà lánàá tọ́lọ̀ bá gbé sínú àlẹ́bì ìjàmúrẹ́ nílé àṣìká nílẹ̀ tí a gbé wọ́n gbọ́n sọ̀rọ̀ kan sọ̀rọ̀ bá débi rùngbọ̀n wọ́n mú rùngbọ̀n lọ́kùnkúndùn ó dàgbé ní obìnrin wọ́n dé súnàmù akádà ní súnàmù akádà kọ súnà tó ń wà jìbà ayé ní ògbà wá mo fẹ́ wọnú ọ̀rọ̀ súnà tó wà jìbà àti súnà tó mọ̀ akádà tàbátọ̀ nípa súnà nẹ́bì tó kó sínú pọ̀ ó kó wájìbù sínú ó sì kó tí èsè wájìbù sínú súnà nù generally máa lọ sí lógásù fòkàn ha kọ́ wá mọ́ bí dáre láàmú èyí ò ní ti ń dàwọ́ láàmú lẹ̀ yorùbá tọ́bá ilé ti gbọ́ kìíní gẹ̀ẹ́ pé súnà wọn ni wọn náà ní sí ìṣọ́nà yẹn àwọn fíkìú náà máa ń sọ bẹ́ẹ̀ masailul ahkam náà ti máa ń sọ generally àmọ́lọ́wọ́ gbà aláyé ń jọ ní ìdáwà sàlàyé lè so irùngbọ̀n súnnà tó ń wà àjìbà súnnà tó jẹ́ gínú tó jọ náà yà ní ohun gbogbo ẹni bá wá ń fárùn gbọ̀n kí ní jẹun ìgbẹ̀ṣẹ̀ kí wà láwọn bàbá wa wí lánàá ni pé kódà nǹkan méjì ni tí wọ́n bá àwọn tó máa ń bú ẹni kí èjìnú gbọ́lẹ̀ ni wọ́n ní kòwé láwà ní kò sí nírùn gbọ̀n ó jẹ́ ẹnu kan lọ́gbọ́n

èyí òun apá kan nù apá kejì nípa tó wá nítọ̀ inú gbọ́dẹ̀ ń wò yí o màláíkà kọ̀ọ̀kan onírun kọ̀ọ̀kan ìwọ tó ọba ilé fárún gbọ̀n ọ ń pa màláíkà ní o agbára ọmọ àdábí adágbó kàkópa màláíkà point of collection ìdínú ọ̀rọ̀ ni ó ṣe kí ni orí ìjòkó àmọ́ gbogbo ẹni tí bá ń fárún gbọ̀n kí ní ṣe ìgbẹ̀ṣẹ̀ dákùn nǹkan tó wá máa gbé káàkiri ilẹ̀bẹ̀ òrẹ́ tó gbà á lẹ́ni bá ti ń fárùn kó wọ̀nà oòrùn kí la ní ṣe ìgbẹ̀ṣẹ̀ tó bá déwájú ọlọ́run bọ́lọ́run bá di pọ́rọ̀ rẹ̀ tọ́ sí kó jìyà fún wọ̀nà yóò jẹ́ bọ́lọ̀ bá wò pé tọ́ ọ̀sẹ̀ agbìyànjú rúgbà yí ọ̀sẹ̀ ní pẹ̀lú ẹ̀lú tó àmọ́ ẹ̀sàmọ́ làlìjẹ́nà ọlọ́run lè mójúkò fún bẹ́ẹ̀ ẹ̀hẹ́n àmọ́ tọ́lọ̀ lọ́wọ́ ajíyà nìyàn ọdún mìírànlọ́mọ̀ tó fi jìyà ìdínú láti máa ń ṣe àyíbá àmà kalẹ̀ mọ́ farun gbọ̀n rẹ mọ́ gbogbo ní bá mọ́ farun gbọ̀n ẹ̀bá orí fún wọn pé kán mọ́ fa irun gbọ̀n mọ́ òun kò dá o ìyẹn ń gbẹ̀sẹ̀ látara rẹ̀ ọlọ́mọsá fún aláboyè àwọn àbáwá fẹ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹni gbọ́rọ̀ ó ti wà ó fi ẹ̀ṣẹ̀ òun lè bá fún òun láàkínà àwọn ọmọ lọ́wọ́ yìí adúlọ́wà sí káàrùn-ún wọ́ta ààlà ọlọ́mọsá àfáwà náà lókèrè ó sì bá wa ṣẹ́yìn náà nílọrin àlékún dáadáa àlékún orí ọlọ́mọta àti lẹ́yìn kọ̀ọ̀kan àní bínú àní lè bí sí nǹkan kan wọn